وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته Is there anyone who doesn't speak Yoruba? No. Alhamdulillah. Uh, form of Allah subhanahu wa ta'ala, tó tún kọ ìjókòó wa ní àárọ̀ yìí Allah subhanahu wa ta'ala tó fi ìyọ́nú rẹ tó fi kó wa pọ̀ kó má fi ìbínú rẹ kó má fi tó wa ká gẹ́gẹ́ bá a sọ síwájú a ní a bẹ̀rẹ̀ àlàyé kéèké lórí irinṣẹ́ pàtàkì tó fi kẹ́ àlùmọ̀ mùsùlùmí àlùmọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam torí ìgbà tí ọba adẹ́dà ó ju èrè ó ní inna nashi'atal layl dájúdájú tírénì òru yìí pàǹdídé lóru à ń ké pe ọba adẹ́dà ní òru kíámà àti ní ìforíkalẹ̀ Allah subhanahu wa ta'ala ó ní ó ní ó ń le jù ó ní ipa tó lágbára láti fọ ẹ̀mí láti jẹ́ kí ara ó yí padà láti sọ ẹnu dàṣẹ láti jẹ́ kí ọkàn rọ̀ fún ọba adẹ́dà nítorí náà Allah subhanahu wa ta'ala kò fi ṣe mustahab kò ṣe ní àṣegbọ́rẹ́ nìkan iṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ọ̀rọ̀ yẹn ló ṣe fún torí ó ní nafilatan lak àlékún ni fún wọ́ lérí àwọn àrùn yòókù ọ̀ràn àyàn ni òdìṣẹ́ lọ́sìlá ṣọlá gbọ́dọ̀ kí. Allah subhanahu wa ta'ala àwa ṣe wá ní ojú kòkòrò àwa táwa náà bá fẹ́ bá wọlé ọlá wọlé ọlá tá a fẹ́ kí ìgbésí ayé wa kó yí padà sí dáadáa kọ́run wa ó lè bá a ká fi eléyìí ṣe àríkọ́ṣe tó lágbára òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ọ̀sán nínú hadith ti ọ́fíìsì múlẹ̀ tí imaamu tirimizi gbà ọ̀gọ̀rọ̀ àfáànà bàbá sheikh islam ibn taymiyyah rahimahullah tawasiya oní ọ́fíìsì nílẹ̀ bàbá aláàdì sí muhammad nasiruddin al-albani rahimahullah tawasiya ọ̀nà ni a bẹ́ẹ̀ lórí lóòótọ́ kí lóòjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam sọ ó atani rabbi laylan fi ahsani surati ọba mi yọ sí mi ló ní àwọ̀ tó dáa kò sí júwe ní ilé júwe pé báyìí faqala ó wá ń sọ fún mi wípé ya muhammad sallallahu alayhi wa sallam rẹ muhammad sallallahu alayhi wa sallam. أتدري فيما يختصم في الملأ الأعلى sọmọntì àwọn ẹrú òun tí wọ́n ń bẹ ní sámà lókè tí wọ́n ń jíròrò lé lórí kótólà wọ́n ní ìdọ́ba mi mẹ́ẹ̀má o. فوضع يده بين كتفي حتى وجدت بردها بين ثديّ fa'alimtu ma fi samai wal ard ó ní ọba mi wá gbé ọwọ́ rẹ̀ lé mi ní èjìká láàrin èjìká méjèèjì bó ṣe gbé ọwọ́ lé mi ní àárín èjìká méjèèjì báyìí mò ń fìlì tútù rẹ̀ nígbà àyà mi lẹ́sẹ̀kẹsẹ̀ mo mọ tí ń ṣẹlẹ̀ ní sánmà àtìlẹ́lẹ̀ faqala ya Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ìmúlẹ̀rẹ̀ padà ìrẹ́ Muhammad sallallahu alayhi wa sallam atadiri fi ma yaqtasimu fil mala'i al-a'la sọ mọ tí àwọn ẹrú òun àwọn màláìka tí wọ́n ń jíròrò lé lórí ní sánmà lókè báyìí kó tún náà mọ́ wá sọ fọ́ba adẹ́dàgbẹ́ mọ́ màá báyìí. في الكفارات وفي درجات wọ́n ń sọ̀rọ̀ wọ́n ń jíròrò lórí tí máa ń pẹ̀sẹ̀ rẹ̀ àti tí máa mú kéèyàn nídàgbàsókè kéèyàn lọ́lá níwájú ọba rẹ̀rà Allah subhanahu wa ta'ala. amma kafarat nípa tí máa jẹ́ kí ni máa pẹ̀sẹ̀ rẹ̀ hùn fa isbagul wudu alẹ́ في رواية على السبرات وفي رواية على المكاري ìmá pé àlùwàlà bó ṣe lè wù kí òtútù òmótó kẹ́ ẹ gbìyànjú láti pé àlùwàlà ìmá pa ẹ̀ṣẹ̀ rẹ òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam sọ yìí pé tí odò ń bá ń sàn níwájú lé níwájú èérí kan ó tún ṣẹ́kù lára èèyàn mọ́ àwọn ni kò ní èérí yẹn ò ní wọ́pọ̀ ara rẹ̀ ò ní lé èérí kò ní jára ilé èérí mọ́ ó ní bí ọ̀rọ̀ àlùwàlá ṣíṣe nígbà tá a bá fẹ́ kírun bó ṣe rí nu ló fi sọ wípé lawla an ashqa ala tí ẹ bá ti pé kí n má fara ní àwọn ọmọlẹ́yìn mi ni la amartuhum bi wudu'in inda kulli wudu' inda kulli salati ǹbá pa wọ́n láṣẹ pé gbogbo òun tí wọ́n bá fẹ́ kí o tí wọ́n bá tiẹ̀ ti lálọ́ àlá tẹ́lẹ̀ kan tó tún àlọ́ àlá mi sí. Abdullahi ibn Umar radiyallahu anhuma a'baduhum wa azhaduhum ẹni tó sin lọ́wọ́ ọba jù tó dẹ̀ kóra fáyé jù nínú àwọn sàbẹ̀ òjìṣẹ́ sallallahu alaihi wasallam Abdullahi ọmọ Umar radiyallahu anhuma ó ní lam yushaqqa alayya kò ní èmi lára gbogbo ìgbà tó bá ti fẹ́ kírun lọ́sàlù àlà kó bá tiẹ̀ ti lálọ́ àlà tẹ́lẹ̀ yóò tún àlọ́ àlà ṣe tó bá jíṣẹ́ lásìlá àlọ́ sọ́lá ń sọ pé istaqimu walan tahsu ẹ dúró déédéé o ẹ ní máa rí ìdúró déédéé tí a bá dúró déédéé lójú ọ̀nà ọba adẹ́dà èyí ó di gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú. Si Allah subhanahu wa ta'ala àwọn sọ fún jíṣẹ́ náà sallallahu alaihi wasallam pé tó bá dúró dédé lọ́rùn tó ń ṣe àbí òun ó nífẹ̀ẹ́ sí tó ń bá rẹ̀ ti nífẹ̀ẹ́ sí ọwọ́ di kíni ọwọ́ tí fi ń gbá nǹkan ojú tí fi ń ríran ètí tí fi ń gbọ́rọ̀ ẹ̀bí pé Allah subhanahu sọ yí pé wala in sa'alani tó bá tọrọ nǹkan kan lọ́wọ́ mi lẹ́rù tí yẹn náà wò dájúdájú kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ń fọ́ ní tó bá tọrọ. wọlé yìí ní sẹ́hàdẹ̀nì tó bá sádìmí lórí nǹkan kan wípé a ah, òun ọ̀fẹ́ kọ́ ṣẹlẹ̀ Allah subhanahu wa ta'ala ní lẹ́rù ìzọ náà wò ń ya ya nǹkan wọ̀nyí ní jẹ́ kó ṣẹlẹ̀ sí hadith kudsi kì í wọ́dìn zẹ̀ wọ́dìn ọ̀rọ̀ òjíṣẹ́ lásìlá àṣọlẹ̀ bọ̀dì ọ̀rọ̀ ọba adẹ́dàá tó ń sọ fún directly aláwa òjíṣẹ́ náà sàásùn náà wọ́n sọ yìí pé wọ́n àlẹ́mù ẹ mọ̀ dájú anna khayra amalikum as-salat èyí tó dáa jù nínú iṣẹ́ yín tẹ́ fi jèrè láyé àtọ̀run onírun ó ní òpó islam ó ní rasul amri ó ní al orí ọ̀rọ̀ ẹ̀dá tọ́wọ́dí bá ti kúrò lára kí ló kù kò sí mọ́ lọ́wọ́ sọ̀rọ̀ pé ẹ̀sọ̀ yorùbá ni wọ́n ní ẹni tá a bẹ́ lórí kí ń jẹnu wújẹ́wújẹ́ kí lọ́fẹ́ sọ lọ́fẹ́ sọ ọmọ torí bá ti kúrò lára yòókù ti bàjẹ́ yòókù ni ọba ara nù. Islam ó lórí ọ̀rọ̀ ẹ̀dá èèyàn gbọ́dọ̀ jẹ́ kó bàjẹ́ nígbà tí Umar radiyallahu anhu tọ́lá bó jíṣẹ́ náà Muhammad sallallahu sallam pé ah, ilé dáhùn láti mọ̀ yí pé kọ̀sẹ̀ tí kò sí ẹni tí kò síbi tí ò sí wọ́n ṣẹlẹ̀ sílé ìṣiṣẹ́ náà sàrà sọ́nà nígbà míì odindi ọ̀sẹ̀ kan wọn ò gbúrò wọn ò sí ń jẹ èyí tuntun ọlọ́run ṣẹlẹ̀ èèyàn ni wọ́n á sọ pé torí pé ilé dá tàbí ó fẹ́ fẹ́ rí kọ́ wá ṣe kí ni kọ́ sọ ìjẹ́ ọmọlúwàbí rẹ̀ kọ́ sọnù kọ́ wá mọ̀ bóun ṣe jẹ́ mọ́ kọ́ má mọ bọ́rọ̀ òun ṣe jẹ́ kọ́ má mọ orí èèyàn tó ń ṣe kọ́ sọ ìjẹ́ ọmọlúwàbí nù. alḥurru hurrun walaw massahu durr abiyì ni abiyì ọyẹ kọ́ jẹ́ kódà bàbá wa náà dára. ọ pàtàkì ọmọ ọdún lọ́dọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrà sọ̀rọ̀ lẹ́rẹ̀ẹ́dá òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrà sọ̀rọ̀ àrà ṣé kí n fún ọ ní tọ́ da ju ti o tó ń lérò lọ kí ni lérò kó jíṣẹ́ ńlá kó sínú ilé sọlá àlọ́sọ́lá kó kó ń yẹ jáde òjíṣẹ́ ó ní à ah, yà Rasulullah fún mi ní tó dáa ju tí mò ń fẹ́ lọ ó ní máa ṣe àdúrà yìí àdúrà wo ló ní kó máa ṣe ẹ̀yà máa fásitì níbi Islam kọ ìmọ̀ <clears throat> wọ́n bá a dẹ́dà ṣọ́ mi pẹ̀lú Islam lóòrò wàfẹ́sìn ìbílẹ̀ islam qa'idan <clears throat> tí mo bá wà ní jókòó sọmi pẹ̀lú islam wàfẹ́sìn ìbílẹ̀ islam raqidan sọmi pẹ̀lú islam ní dùbúlẹ̀ wala tushammit bi aduwan wala hasiban má jẹ́ kí ọ̀tá ọ yọ̀ má dẹ̀ jẹ́ kí nínú bí ni ọ yọ̀ pé ọ̀tá ń di wàhálà pọ̀ má jẹ́ ṣẹlẹ̀ sí. aláwọ̀ yìí ni as'aluka min kulli khayrin khaza'inahu biyadi wọn náà wà mọ́ ń tọrọ ọ̀dọ̀ rẹ̀ gbogbo dáadáa tó jẹ́ pé àpótí rẹ̀ stọọ rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ lọ́wọ́ dáadáa wọn ni kí n sọdọ rẹ̀ bàdé dáadáa tó wà. wa a'udhu bika min kulli sharrin khaza'inahu biyadi mọ wá ń sáájú ọkọ nínú gbogbo aburú tó jẹ́ pé àpótí rẹ̀ stọọ rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ní tiwọn àti dáadáa àti ìdàkejì ọ̀dọ̀ ta ni tí wọ́n Allah subhanahu wa ta'ala kọ́mọ́sá sílẹ̀kùn dáadáa rẹ̀ fún akọ́yà ọ̀yà burú rẹ̀ tálá wọ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá ní rọ́ṣọlá àmù àdìsílám orí ọ̀rọ̀ ẹ̀dá ọjọ́ ìpè tí ọba ti kú òǹbẹ ayé rẹ̀ ti dojúrú kọ́kàn kú kó gúnlẹ̀ sí inú ewu lókùn ọlọ́run ọ̀yà ọ̀yà ṣé kó rí la rí sórí lè dúró lásán orí ò lè dúró lásán nǹkan kan ló ṣe kí ni ló kóró oníwà ọmọdùhù ntó kóró tó kóró orí ìró oní asọ́lát onírun ni tó túmọ̀ sí pé tí a ti sún wọn orí òsì ẹ̀dá gbọ̀n sí gbogbo ẹ ti dojúrú nù. No pé ayé fi ìrún ṣeré òjíṣẹ́ lọ́dọ̀ àṣálàmù òfin ṣeré ọ wà nínú ìnira rẹ̀ bó ṣe ń rẹ̀ àwa multiply by seventy rẹ̀ ní ọ̀jẹ̀ rírẹ̀ tiẹ̀ torí pé ládàá tiẹ̀ ọ máa ń kẹ́mẹ̀mẹ̀ lórí gbogbo iṣẹ́ tó bá ṣe bí ń ṣe ń gba ládàá bẹ́ẹ̀ náà ni tí nǹkan bá ti ṣẹlẹ̀ sí i máa peléke fún sọlá àdọ́sọ̀rọ̀ tòǹtọ́ bá fi sòjíṣẹ́ náà aslam tí ò tó fi ń jókòó kírun àwo àwo ti lọ àwo ti dákú ká fi gbọ́ yí dáadáa ọ̀rẹ́ dà àsìkò ọ̀nù dẹ̀tù kí ni tí kí ni tí bó bá fi tají báyìí ṣe ẹ ti kírun wọn náà là ń lóde ọtún dàkú ọfẹ ṣàdùn àlá kò sí sí ọtún dàkú nínú àwọn rírẹ̀ tó rẹ òjíṣẹ́ lásìlá ara sọ́lá èyí ọ̀kan wà tó jẹ́ pé kò lè kò lè dìde kò dẹ̀ fẹ́ kásìkò ràn kọjá wọ́n fẹ́ kí wọ́n kí ó ní ẹ sọ fún Abubakar ọ̀dàrà àná wípé kó ṣáájú ayò rẹ̀ ayò òjíṣẹ́ lásìlá ara lóbìnrin ọmọ abubakar radiyallahu anhu aisha radiyallahu anha ìyàwó aisha radiyallahu anha ó ní mo wò ó wípé gbogbo ìgbà tí bàbá mi bá ṣáájú rùn àwọn èèyàn máa wà nù nira ẹkún pọ̀ kọ́mọ́tì káyà kan ni ẹkún ni torí àròjinlẹ̀ tí máa ń ṣe lórí gbogbo ohun tí ń bá ń jáde lẹ́nu rẹ̀ lórí àyà Kùránì ẹkún ni wọ́n á eléyìí ò ní jẹ́ kó ro àwọn èèyàn lẹ́hún ó ní ẹ sọ fún Umar òjíṣẹ́ náà sàn sílá gbó ní yìnyín tí jáde ẹ ti fẹ́ yìnyín tí lọ ẹ ti fẹ́ máa yí nǹkan padà mo ní ẹ fún Abubakar pé kó ṣáájú nínú rírẹ̀ kan tó rẹ̀ bẹ́ẹ̀ ẹni tí wọ́n sọ fún ó ní gbà tóun wò yẹ́yẹ́yẹ́ tóun ò rí abubakar rọjàlá àná wọn bá kí ó mọ̀rọ̀ ṣáájú ohun yàtọ̀ ṣe sí yàtọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam kò lè jẹ́ lásán ó wá dìde pé kóun ó tiẹ̀ wò ta lọ́wọ́ àwọn wájú kìlìkì ó ní la la la aballahu wa rasul wal mu'minun illa an abubakar. ila àyè kúnà àwọn abakar ó la la lá kò kò rí bẹ́ẹ̀ kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ ọlọ́run ò ní àwọn ò ní àwọn òdodo ò ní bàtí sọ fún pé wọ́n ní kó kírun a lọ sọ fún ọ yìí pé kò sọ fún mi pé kí n kírun ó ní sọ fún mi pé kí n sọ fún ọ pé kò kírun Abubakar ni wọ́n ní kí n wá ń ẹgbà wá wá pé wọ́n tún yẹn kí bó ṣe wá nù sẹ́yìn àbí àbí Dawud wọ́n tún yẹn kí ṣahid wọ́n wá ń kí báyẹn Abubakar rẹ̀dí aláàánú ọ̀ṣáájú nínú orí rẹ̀ kan tọrọ òjíṣẹ́ náà sílẹ̀ ara sọ́dọ̀ ara wa ti le díẹ̀ àwọn méjì wa mú lápá lápá ọ̀tún àti apá àlàáfíà wọ́n wá ń lídìí ẹbọ ìgbà tí wọ́n jẹ́ kí Abubakar rẹ̀dàr ánì ń mọ̀ wípé òjíṣẹ́ nasara aslan ti ń bọ̀ wọ́n fẹ́ padà sẹ́yìn òjíṣẹ́ náà ní kó dúró rẹ̀ òjíṣẹ́ nasara aslan ṣáájú Abubakar rẹ̀dàr ánì wá ń gbé ohùn sí òkè torí pé ohùn yẹn ò jáde dáadáa mọ́ bíi ti tẹ́lẹ̀ torí rí ẹ̀ torí jíṣẹ́ náà sílá lọ sọ́nà torí pé bí ìbá ṣe yẹn ohun sílá lọ sílá máa ń lọ sókè nínú tí àwọn tí wọ́n ń tẹ̀lé kírun tí wọ́n fi mọ̀ wípé oríkèé táwọn dé tó bá jẹ́ rúkú ni tó bá pé sájídà ni wọ́n fi mà lọ fi jẹ́ pé gbogbo ìmáàmù wọ́n yẹ kí wọ́n gbóhùn sókè ní kò ní ìdí bá ń rọ̀ orírọ́ tí wọ́n tòjíṣẹ́ ńlá muhammad wa sallam torí pé rẹ̀ ń gbàyàn ni abubakar fi ló fi ń rọ̀ òfìjẹ́ kì í ṣe súnà ká máa rọ̀ ó lè bàrún wọn arọ́run jẹ́ ń gbà mí látara pé ni ohun ìmáàmù ti lọ sókè tó gbogbo àwọn èèyàn ti mà ìwọ́n tún ariwo ń gbà mí gan ó lè máa fa ni àwọn tí wọ́n ń bẹ ní ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ táwọn ń sẹ́ ọ̀ka aláfàǹtọ́ wà lẹ̀ torí bí òun ṣe pàtàkì tó tó ń ti bó ṣe rẹ òjíṣẹ́ ńlá sílá àṣìláàmù tó kí ló ṣe ìgbà tí ara fẹ́ gbé sí ó ọjáde wá ó ní sọ́ọ̀lì kọ̀ ìmọ̀ alágbára tí ò sí wàhálà ó kírun lóru ọgbọ́dọ̀ farati tó o bá ti lágbára tí ò sì pọ́ rẹ̀ tó o bá fẹ́ rí ọ o lè kí ní ìjókòó tó o bá fẹ́ di pé ńgbà mi o lè ìjókòó yẹn lè má rọrùn kì í ṣe excuse ó ní kí ní dùbúlẹ̀. tí fífẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ ọ̀bá rọrùn ó lè fẹ̀gbẹ́ òsì lélẹ̀ tíyìn ọ̀bá rọrùn ó lè jẹ́ pé dùbúlẹ̀ fẹ̀yìn lélẹ̀ lópin ìgbà tí òye bá ṣì wà fẹ́dà kí wọ́n fi ń bun ìhun kò sẹ́rì fún tó bá di kàráǹgídá ọwọ́ kan ṣoṣo ló lè gbé kó máa fi kírun kó máa fi ṣe ìṣàrò eléyìí òru eléyìí ruku eléyìí sùjádà kó máa fi ṣe bẹ́ẹ̀ kò dẹ́rì ó lóye o kọ̀ wá kí o kò sẹ́rù ìṣẹ̀lẹ̀ sáà sọ́nà wọn àdẹ́mu ànàkàtà àmàlẹ́kùn asọ̀làtì ẹ mọ̀ dájú o èyí tó dáa jù nínú sẹ́yìn tá a fi gbàṣẹ́ yòókù tó jẹ́ pé tí ọ̀gá ti yanjú iṣẹ́ yòókù ò sí bẹ́ẹ̀ ó ní ọ̀hún. òjíṣẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ wá fi kún. wọ́lẹ́nu yóò ha fi zọ́ ẹlẹ́lùwòdú ilẹ̀ mọ̀mílẹ̀ ẹnìkan ò ní máa ṣọ́ àlùwàlà kó máa wà nínú àlùwàlà ń gbogbo ìgbà àyàfi olùgbàgbọ́ òdodo gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú afẹ́ gbogbo ìgbà tí yẹn bá ti ní òun ṣàlùwàlà báyìí kó ṣe gbìyànjú kó mú kíni wá kó múra ká méjì wá gbogbo ìgbà kò sí pé ìgbà kan láì kí n hmm, ó wà nínú tó jẹ́ pé sí ìgbà tó dé òun lọ gbogbo ìgbà ni tọ́ba sáàtì ṣàṣàlọ́ ẹ̀dá fresh by ọlẹ́tọ̀ sí gbogbo múra káàmejì wa kì í ṣọ̀nà yìí but ìtọ́jú ọ̀nà wa tó dé pé gbogbo ìgbà tọba ti wọ masjid ọ̀pọ̀ ń masjid ni ọgbọ́dọ̀ múná fìlà káàmejì wa torí pé kí bó ṣe jẹ́ pé ká tó a ṣe a ṣe tẹ̀sílíìmù ṣe sí i. ọba tó nílé ó ìpákà méjì tí wọn ẹ̀dá ọba ti yanjú gbogbo iṣẹ́ èèyàn rẹ ni ó ń ṣe dáadáa ó ń mójútó ó ń ṣe gbogbo ẹ̀ ó ti gbẹ̀san rẹ̀ nù ṣùgbọ́n tó bá ti mú ìrun mọ́ kí ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ ó ní suliha lahu sa'iru amalihi tí a bá ti wo òun rẹ̀ jọ gbẹ̀ǹdẹ̀ alikiamu pẹ̀pẹ̀ irun rẹ̀ jáńgájí èyí tó kù nínú iṣẹ́ rẹ̀ gbogbo iṣẹ́ tó bá wó mú wa á gbà lọ́wọ́ rẹ̀ wọ́n máa ń rúdẹ̀tì eléyìí sọ̀láàtù ẹni tá a bá dàrún láyà gbogbo iṣẹ́ tó bá ṣe láyé pátá kò sí ìta gbogbo àwọn ànábì ọlọ́run ọba tó ń kọjá lọ pátá tí ọlọ́run ọba ń ju yẹn ni kánà múru ara àlè rẹ̀ pé kí wọ́n kírun gbogbo wọn ni wọ́n kírun nọ́mbà torí tí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ìgbẹ̀yìn ayé. kẹsìrọ̀tì ṣógún gbogbo oríṣiríṣi ìnira ọ̀fẹ́ wa Allah subhanahu wa ta'ala ó wá ṣàánú wa ó wá rìdíùsì ẹ̀ fún wa sí ọ̀ràn yẹn márùn lójú. àwọn eléyìí tí èso ọ̀ràn yẹn wà tó jẹ́ pé iṣẹ́ tí wọ́n ń ṣe yóò kó ọ̀ràn yẹn dání. ọlọ́ọ̀dì ọlọ́ọ̀dì ọlọ́ọ̀dì àmọ́jọ́lẹ̀ Islam òpó ẹ̀sìn tọ́jú pé tọ́ba ti yẹ báyìí wúrà rẹ̀ lẹ́sìn mọ́ ó ní kíni ó ní wọn. òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ pé ìzùbá ìgbọ̀lọ̀ odó àlẹ́ sàmárà tó ká ṣe àlùwàlá ká ṣe pé gbogbo bí òtútù bá ṣe lè mú kó mú tó wàmáṣí wàmáṣíyú alẹ́ àkàdá ìrẹ̀jẹ̀máàtì ìmá fẹsẹ̀ rìn lọ lè kí ọ̀ràn yẹn nínú masajid wọ́n máa ti ń gbẹ́sẹ̀ ọ̀tún wọ́n máa kọ́ ládà fún àgbéga tó máa ti ń gbé ẹsẹ̀ òsì wọ́n máa ní àforíjì pípa ẹsẹ̀ rẹ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá wọn sọ yìí pé wà mọ́kútó fil masajid hada salawat salamatu kí ẹ salamatu ó wá farabalẹ̀ sínú masjid ibi tó ti kírun ó ṣe gbìyànjú láti mú àwọn àbíkárù rẹ̀ wá kì í ṣe pé salamu alaykum salamu alaykum ó dẹ̀ bẹ́ síta la kì í ṣe ń tó bójúmọ́ ọ̀rọ̀ farabalẹ̀ yìí sì ṣẹ́jú kan méjì mẹ́ta àwọn àbíkárù rẹ̀ kó mú wa bàtí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam sọ báyìí tani ń bi léèrè tí ń fún lésì Allah subhanahu wa ta'ala tá a máa ń fòye bá bọ̀ ẹ̀pẹ́ mà tí ọba adẹ́dà tó léèrè nígbà tí ó ti gbé ọwọ́ ọlá rẹ̀ lé ní àárín èjìká méjèèjì tán tó lóun fíìlì tútù rẹ̀ ọmọ tó ń sọ lọ́wọ́ ni. fil kafarat wa fi darajat wọ́n ń sọ̀rọ̀ àwọn nǹkan tí máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ àti tí máa ń mú yàn lọ́lá tí mú yàn gógì àgbà níwájú ọba adẹ́dà lọ́wọ́ fi ń ka ntí máa mú yàn tí máa pa ẹ̀ṣẹ̀ rẹ kò sọ́nà mi tó fi ẹ̀ṣẹ̀ fi lè parẹ́ fẹ́ dà bí ìbá sojú ọ̀nì àfi tí ọba lẹ́kùn tẹ́lẹ̀ ni ọba ti yẹn jù yóò kò yẹn jù gbà sọ ilé ìfún ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala allah subhanahu wa ta'ala ni sọdọtẹ muhammed ó wíire ọgbà rẹ muhammed salasa ọgbà orí wo wíire man fa'ala dhalik tọba ṣe ẹni tọba ṣe ń tó wí kò sì mú dáhùwá yìí bi khairin yóò gbélé ayé rẹ̀ wa mata bi khairin yóò kú rẹ̀ ẹni ọ̀wọ́ àwọn màláìkà tí ń gbẹ̀mí wọn bọ̀wọ̀ fún wọn ò ní í ṣe pátipáti torí ikú ó ní ọ̀kàkà lèlmọ́t sẹ́kẹ́rẹ́t ikú ní ọ̀kàkà tí ma oró olóró tó yẹ pé ẹni tí màláìkà kún báàdì ní ọmọ sàbí kan gbàtí ọfẹ kú tí ń pọ̀ kàkà kú ah òjíṣẹ́ náà sọ ẹ màláìkà kú. dẹ fún ọmọ lẹ́yìn mi màláìka ni mọ ń dẹ fún ni tí mi ni kò ní rọrùn ó ní ọkà ẹni tí ò kírun ọlọ́run ò ní bọ̀wọ̀ fún àwọn màláìka ọ̀bọ̀ kò sí tọ́ lọ́wọ́ bá dẹ́dàdá tí ó bọ̀wọ̀ fún tó fẹ́ kú ikú oró ló ló fi jẹ́ pé ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra pẹ̀lú rẹ̀ bàtí tafsiri àyà ọlọ́run bá ní sọ́ọ̀tù sẹ́jà yìí لا سورة الدخان وما كانوا منذرين فما بكت عليهم السماء والأرض وما كانوا منذرين àwọn kan ó jáde láyé sánà ò ní sunkún wọn ilẹ̀ tó ò ní sunkún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ààrẹ tí dáadáa lọ́tọ̀dọ̀ wọn àkútúkù rẹ̀ torí pé kíni kò yéé ṣe dáadáa láyé dáadáa ògóńgó rẹ̀ kéékìrún torí ìwò tá à ń kí bá ń ṣe ń lo bá ń ṣe ń bọ̀ bá ń ṣe ń sọ ah, àmọ́ ìfẹ́ tirẹ̀ lórí ilẹ̀ ilẹ̀ ah, ẹni ọ̀wọ́ ń bọ̀ ẹni rẹ̀ ń bọ̀ gbogbo rẹ̀ yóò máa bọ̀wọ̀ fún débi tó bá ti ń kírun gbogbo ibi tí ń ti ń kírun bí ń ṣe ń ṣe bí ń ṣe ń ṣe tó bá ti di pé kò sí rẹ́kọ̀dù mọ́ ti ń lọ sókè ilẹ̀ gan ò gbúrò rẹ̀ mọ́ sámọ̀ máa sunkún ilẹ̀ wọn máa sunkún wípé lágbájá gbòlọ́wà kí nìyẹn jẹ́ fún oríire ó yẹ lòṣìṣẹ́ náà sọ́lá sọ́lá fi sọ yìí pé hmm, tẹ́ ẹ bá ti lè kíkí pọ̀ láti sí ìtọ́jú ọ̀ràn yẹn ẹ gbìyànjú ẹ máa kí dáadáa ẹ kí dáadáa ẹ máa kí mu ẹ máa kún fún lọ́fíà yín pàápàá jùlọ tóru òṣìṣẹ́ náà sọ́lá sọ́lá ń bá ti sọ báyìí tó ọba Allah subhanahu wa ta'ala sọ fún mi sọdọ́kà ya Muhammad ya Muhammad sallallahu alayhi wa sallam òwe rẹ̀ ọlọ́run wa fi kún fún man fa'ala dhalik ẹni tó bá ṣe ń tọ́ bi khayri yóò gbélé ayé rẹ̀ mata bi khayri yóò kúri. وكان من خطيئته كيوم ودت أمه ẹ̀ṣẹ̀ rẹ̀ nínú ẹ̀ṣẹ̀ yóò bọ́ bóróbó kù nínú ẹ̀ṣẹ̀ bí ijọ́ tí ìyá rẹ̀ bí kí ló túmọ̀ sí òun kò lẹ́ṣẹ̀ torí pé ṣe kíni torí pé kí o òfin jẹ́ pé àwọn méjì jáde láyé láyé òjíṣẹ́ náà sọ̀lá àṣọ̀lá àwọn èèyàn ń ròyìn ọ̀kan nínú wọn ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí wọ́n ń ròyìn gbogbo ẹ̀ wọ́n ní ṣùgbọ́n kì í wọ́n sàn ròyìn rẹ̀ òjíṣẹ́ náà sàn àṣìlá èyí tí ń kírun òjíṣẹ́ náà àṣìlá ni èyí ńkọ́ hmm, ìgbà rẹ̀ rí bákan ṣùgbọ́n ń kírun òjíṣẹ́ náà sàn àṣìlá níbo lẹ fẹ́ fi níbo lẹ fẹ́ fi irun rẹ̀ sí a gbọ́dọ̀ mú ìwà mẹ́sìn o ṣùgbọ́n dájúdájú ẹni tí ń kírun bó ṣe lè wù kó ní lọ́wọ́ tó ọlọ́lá ju ẹni tí ò kí lọ bó bí ẹni tí ò kí bó ṣe lè wù kó sọ ilẹ̀ di ẹrọ̀fọ̀ tó pẹ̀lú kíni pẹ̀lú sẹ́ẹ̀rí ìrún pàtàkì torí pé gbogbo ohun tó lòun yíyìn tí wọ́n yìn láàyè òun ó ti parí síbẹ̀ nù kò ní tèrè lọ́rùn ọ̀run dẹ̀ ní kíni òun ilé ẹ̀san kí ló sọ faman zuhziha anin nar wa udkhila aljanna faqad faza ilé ayé tá a wáyìí gbogbo lẹ́nìkan ṣe lè máa làágùn tó nínú exam hall kò túmọ̀ sí pé ó ti pàṣẹ kò túmọ̀ sí pé ó ti fẹ́ẹ̀lì ẹni tó lẹ̀ ń tó ń lérìn tó ń ṣe kinní nínú exam hall ayé kò túmọ̀ sí pé ó ti pàṣẹ kí ni ìjèrè man zuhziha anin nar ẹni tá a tó rí àkóyọkú nínú ná tẹ ò ní jẹ́nà mọ́ wa udkhila al-janna ọwọ́ ara lè jẹ́nà wọ̀ faqad fata eléyìí ló jèrè eléyìí lọ paasi kí la òpó òpó ayé yóò dì mú kí ni Islam tí a bá ti ṣe ẹ̀sìn Islam ẹ gbàgbé kí ni tọ́wá kó tó pó òpó ìró oníkéni ìrun kíkí agbọ́dọ̀ fi wọ́n sílẹ̀ Allah subhanahu wa ta'ala ọ wá fi kún fún òjíṣẹ́ lásìlá àṣìlá eléyìí sọ̀rọ̀ òjíṣẹ́ lásìlá àṣìlá ọ̀rọ̀ ọba adẹ́dà ó ní la tansa dubla kulli salat wa fi riwaya fi kulli salat má ṣe gbàgbé tó o bá ti kírun tán àbí tó bá ń pa nùn àdúrà yìí aláwọ̀ ẹni asàlùkọ fẹ́ẹ́lẹ̀ lọ́kọ̀yọ̀rọ̀ ìwọ ọlọ́run ọba tẹ máa ṣe dáa máa fún mi ní dáadáa sí i kọ́ má jẹ́ pé ìrun nìkan mọ̀ ń kí ní rí dáadáa sí i ìwọ ọlọ́run bá jẹ́ máa rí dáadáa sí i sábà pé tẹ́yà bá wà nínú tàbí tó kírun tán nítorí bá ṣe ládùúgbà kí ni ó ṣe yóò tètè gbà àdúrà tí ó ṣe tí ọ̀pọ̀jọ̀ máa jẹ́ ó gbọ́ nínú rẹ̀ tàbí lẹ́yìn rẹ̀ lọ́lọ́run ọba wa ń sọ̀rọ̀ aláwọ̀ ẹni asáré kọfí lọ kẹrọ ìwọ lọ́run ọba jẹ́ máa mọ́ ń tọrọ lọ́dọ̀ rẹ̀ ní máa ṣe dáadáa wàtẹ́rkẹ́l munkarat àti ìgbé àìda ìgbéjù sílẹ̀ ntí ọ̀dà mọ̀jẹ̀ ń ṣe. wàhùbẹ̀l masakin fi ìfẹ́ àwọn aláìní fi sí mi lọ́kàn tó bá ti nífẹ̀ẹ́ aláìní kí ni ó ṣẹlẹ̀ ọ máa ṣe kí ni infaq ọ máa na ọ máa na tó bá ti nífẹ̀ẹ́ aláìní tí wọ́n bá ti ọ sọ bùkátà wọn ó ṣe kí ni ọ sọ di tiẹ̀ ó ní kọ́ ọ máa sọ pé wà á ń tẹ́ fúrẹ́ mo ń tọrọ lọ́dọ̀ rẹ̀ foríjì wọ́tẹ̀rẹ̀hámẹ́ni sànù wọ́tẹ̀túbà àlẹ́yà gbàtúbà mi kò sẹ́ni tí ò lè kó sínú ẹ̀ṣẹ̀ tí mo bá wá ní mo dé mo dé mo dé foríjì mi gbà lọ́wọ́ mi bẹ́ẹ̀ má wo tèmi wo títóbi rẹ̀ fẹ́yìntà àrọ́ tàbí ìbáàdì ka fitna tó o bá wá fẹ́ fitina àwọn ẹrú rẹ̀ kí ni fìtínà wọ́n sẹ̀sìn kan sẹ̀sìn mọ́ fìtínà dénú àyípadà abúnú máa dà àwọn fáwọn máa sọ pé ọlọ́run àtàyípadà abú àtàyípadà àgbà àtìpadà àgbà ni wípé báyà nǹkan ń bẹ lọ́wọ́ tẹ́lẹ̀ ọ̀fẹ́ sáfẹ́rì kọ̀sẹ́ tí ò lè ṣẹlẹ̀ sí ṣùgbọ́n ó ń ṣe dáadáa tẹ́lẹ̀ ẹlẹ́sìn ni ó wá dẹlẹ́sìn lẹ́láwà ilẹ̀ ilẹ̀ ọjọ́ àyípadà sí ibú kọ́lọ́ mọ́ fi kà wá. kàràtẹ́yìn ó fi ṣẹlẹ̀ sí mi fọ́ọ̀kù ilẹ̀ ìka ghayra maftun èmi sọ́dọ̀ má jẹ́ n sórí ibú. Allah subhanahu wa ta'ala òun ló fi eléyìí kó jíṣẹ́ lọ́sọ̀nà àlọ́sọ̀nà. ó ti dáhùn kwẹ́sẹ̀ àkọ́kọ́ ọ̀pẹ́ onífíkẹ́fàràt àwọn tí ó pa ẹ̀ṣẹ̀ ó ti ṣàlàyé rẹ̀ ó ti ṣàlàyé rẹ̀ ó ti mú dáhùn rẹ̀ wá Allah subhanahu wa ta'ala ó ti bá a fi kún un. fa amma darajat ntí máa mú kéèyàn gòkè àgbà fa ifsha'u salam ìmọ̀ fún sálámà kan ọba pàdé àwọn ọmọ ayá rẹ̀ ìbá àṣẹ gbẹ̀rún gbà assalamu alaikum assalamu alaikum kò sọ pé ilẹ̀kọ́ salam ifsha'u salam ẹ pàdé sálámù alẹ́kùn ọlọ́ọ̀bọ̀ sálámù alẹ́kùn ẹ jẹ́ ọmọ àpọ̀. òjíṣẹ́ náà Muhammad sàlásàlá ní orúkọ ọba adẹ́dà ni àlìjẹ́nà láti yọ jáde ọlọ́run fún wa wípé ká fọ́n ká láàrin ara wa kí fọkànbalẹ̀ lè bá wa láàrin wa. wọ́n ìtẹ́ àmọ̀tá ìmọ̀ fọ́mọ́lá kejì ló ń jẹjẹ́. wọ́n ti ń kẹ́sìn wípé ebi ń kì í sọmọdé ara kì í sọ̀rẹ́ ara pàápàá àwọn tí wọ́n bá lóògùn wẹ̀rẹ̀ náwó oúnjẹ sí ìbá ṣe sísè ìbá ṣe tútù àti bí wọ́n ṣe ṣe ẹ̀jẹ̀ kí pọ̀ tààmùtààmù kí gòkè àgbà wọ́n máa dọ́rọ́ fakora kaba ìtúnyàn kó nínú okùn ẹrú kí lọ́ba adéda fi kún fi yẹ omi ní masikaba ìmọ̀ fúnyàn ní oúnjẹ jẹ nígbà tí nǹkan bá fẹ́ mùsùlùmí kọrin bámúbámú la yó àwọn ọmọ pé bí ń pọmọ ẹnìkan ẹni ah, tó bá ṣèyàn ebi ọ̀pá lọ́rùn nínú hadith kùtì Allah subhanahu wa ta'ala yóò máa sọ fẹ́rú ńjọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmà ẹrú mi ebi dẹ̀ ń pa mí láyé ọ̀dẹ̀ fún mi lóúnjẹ jẹ ẹrú ọ sọ pé ọba adẹ́dà ọlọ́lá ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́ba ju ẹni débi ọ̀pá lọ ibi ò lè pa ọ́ ò ìsọba tí jẹun ọlọ́wọ́ àdánù yìí pé ẹrú mi ń bẹ láyé ebi ń pa ọ̀dẹ̀ fún lóúnjẹ jẹ èmi ló fi dùn. ló fi jẹ́ pé islam ìbá àsẹ́ni tí ọjọ́ mùsùlùmí o ìbá àti ìsẹ́ni tí ṣe mùsùlùmí kíláka kún fámìlì ọba àdẹ́dà tó bá ti wà nínú òkè ìṣòro pé ebi dé nǹkan báyìí díẹ̀díẹ̀ lọ iṣẹ́ nǹkan báyìí ní jẹ́ kí ẹ̀sìn wọn lapa láwùjọ. wọ́n ni wọ́n ń pín zakatul fitr kí nìdí tẹ́fì ní ká pín zakatul fitr torí àwọn tí wọ́n bá ká góńgó sọdún kí wọ́n má ká góńgó sọdún wọ́n gbọ́dọ̀ ká góńgó sọdún káwọn náà rí nǹkan tí wọ́n ṣe kí ni tí wọ́n fi sẹ́nu níjọ́ ọdún wọ́n wá ń pín gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ àǹdìka àgbègbè ọ̀kan nínú àwọn ìmáàmù ọmọ ẹ̀yà wa wọ́n ṣe mùsùlùmí nígbà tó wá pín fáwọn tí wọ́n wà ní ọ̀nà jíjìn tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n bá yanra wọn wọ́n jẹ́ wọ́n bá lọ bá wọn ní bàbá imam what about us wọ́n ní bàbá imam àwa ń kọ́ ó ní eléyìí wọ́n ní ká pín fáwọn mùsùlùmí ni wọ́n ní ká pín fáwọn mùsùlùmí káwa kú lébi bá ṣe sọ fún náà nù. ó ní sheikh najimudin kí ni ká ṣe kí ni kí n ṣe lórí zuida ó ní à ah, kí ni kò ṣe ọwọ́ <laughs> fún wọn kìí ṣe ohun tí wọ́n ti zakatul fitri but tí wọ́n jẹ yìí táwọn náà jẹ yìí tí òfin ní méjì wá. èyí ò tó ṣe ọ wá fi dá fún pé ẹ̀tọ́ táwọn wọ̀nyí nù ẹ̀tọ́ tí ọ̀tọ̀. ẹ̀tọ́ tí ni wípé ẹ̀yin gbọ́dọ̀ sùn láyò kẹ́yìn ó sùn lébi o tẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ mi torí fámìlì ọlọ́run ọba ni ó jẹ́ fún àwa àwa tá a jẹ́ mùsùlùmí ó ní ẹ̀ lẹ́yìn tí ó ní bẹ́ẹ̀ ni ó wá ṣàlàyé fún nítorí gbogbo ọ̀rọ̀ ń gba Islam ọkùnrin gba Islam òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam sọ والناس نيام ìmọ̀ kírun lóru nígbà tí ogun àwọn èèyàn bá sùn láti jẹ́ kí ìmọ̀lẹ̀ ọba adẹ́dà kó síyàn lọ́kàn tó bá ti kó sí ọkàn yóò bọ́ sára tó bá ti bọ́ sára yóò ṣe kí ni yóò mú àyípadà dáadáa bẹ́ẹ̀ dá nínú gbogbo ìṣesí àti òní rẹ̀ lẹ́yìn pàtàkì tí mùsùlùmí gbọ́dọ̀ mójútó ní gbogbo wa. òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam kò fi mọ́ lórí eléyìí ó ní sẹ́láàtún mọ̀lìkàtún nǹkan mẹ́ta ni máa ń mú ìparun bẹ́ẹ̀ dà wọ́n sẹ́láàtún mọ̀jìyàtún nǹkan mẹ́ta sí o èyí máa ń mú kí ẹ̀dá kọ́là kúrò nínú báàmù. wọ́sẹ̀láṣún kẹfẹ́rọ́dù nǹkan mẹ́ta èyí máa fọ ẹ̀ṣẹ̀ yẹn mọ́ wọ́sẹ̀láṣún nǹkan mẹ́ta èyí máa mú kí ẹ̀ ní ọ̀la níwájú ọba dẹ́dà èyí máa fún ẹ̀ lágbègbè fámẹ́lì mohidikat sẹ́rí nǹkan mẹ́ta tí máa mú kéèyàn ní ìparun fàṣùhùn mọ́tà àwọn kéèyàn ní àwọn débi pé ntí ó yẹ kó ná owó sí gan yóò máa jìyà yóò máa sọ́fà báyìí kò dẹ̀ ní bìkítà àwọn oníkan náà òbí méjèèjì aráalé ìyàwó ọmọ mọ̀lẹ́bí èèyàn gbọ́dọ̀ tí wọ́n ṣe ló fi jẹ́ wípé sàrà tọ́lọ́lá jù sàrà tó ṣe fún aráalé rẹ tó ọmọ kó kórìíra rẹ kì í ṣe kò fẹ́ tiẹ̀ gbọ́. وشوان صحيح بخاري ومسلم حديث متفق عليه زينب الثقافية رضي الله عنها وعبد الله بن مسعود رضي الله عنه ó ní nígbà tí ọ̀rọ̀ sadaka zaka àti kátọrọ tó sọ̀kalẹ̀ fojìṣẹ́ náà sílára sọ́la wọn á lọ gbọ́kọ̀ rẹ̀ ìwọ ò ní ọlọ́run kẹ́yìn bó ṣe wù lọ ọba adẹ́dà ní sìnkà rẹ̀ ọkọ ò ní bọ̀dọ̀ ọlọ́rọ̀ ìyàwó ìyàwó ní sàdákà àti zakat ẹni ká yọ ṣé tí mo bá yọ fún ọ tí mo gbé e tó ìgbé e jìnnà tó wà nítòsí mi ni mo gbé e fún ṣó mú un olóhùn ọmọ ní lè béèrè lọ́wọ́ ìjíṣẹ́ lọ́sàn-án ní lè béèrè ìwọ náà ló lè béèrè fún ara ó ní mo bá dìde mo bá gba ọ̀dọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n gbà tó jẹ́ pé nǹkan lè kún fìrì lọ́wájú rẹ̀ obìnrin ni mí mo gbọ́dọ̀ fún fàlàyé ẹlẹ̀ islam ẹsẹ̀ sin àṣà islam ẹ̀sìn màwáwò ni ó kóra gbà tó débẹ̀ ọbọbìnrin kan náà ń bẹ alansor asọríyà ntóun náà bá wà nù o dáa sèse ilé àgbájáde rẹjọlá ànú sí o sí o ah ọ wà nǹkan báyìí báyìí báyìí tó sọ̀kalẹ̀ lórí zakat àti sadaqa nta níní tá fẹ́ béèrè lọ́wọ́ òjíṣẹ́ ńlá sọlá àlọ́sọ̀lá ọba lọ́ba bá Zainab tó sọ fún Bilal ọjà làwọn wípé má sọ fún pé mi lè kí ló ń ṣe kí ni ń ṣe yàrá ìfúrani ó fẹ́ bo àṣírí ọkọ rẹ ó fẹ́ bo àṣírí ọkọ àwọn obìnrin rẹ̀ nù àwọn obìnrin àwọn tí wọ́n ti gba sàtífíkẹ́tì àlìjáná kan lọ àwọn obìnrin ẹ̀jùmẹ́rì wọ́n sọ fún wa pé mi ni o gbàtí bilal dé iwájú òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ ọjà làwọn àwọn obìnrin tí wọ́n ń béèrè tí wọ́n ń béèrè ń béèrè ó ní àwọn wò ni olóbìnrin méjì ni ansoriya kan wà ń bẹ àti zainab ó ní zainab wò àwọn pé eléyìí ò ṣe é wọ́n bá ní ìyàwó abdullahi ni abdullahi o abdullahi ibn Mas'ud ó ní bẹ́ẹ̀ wọ́n fòkò pọ̀n wọ́n fi pẹ̀yẹ méjì wọ́n gbà láadáa láadáa wípé wọ́n yọ zakat àbí wọ́n san sàdáká wọ́n tún gbà láadáa wípé wọ́n sokùn ẹbí. E obìnrin tó jẹ́ wípé owó tọkọ máa wípé ah condition tẹ wà ọlọ́run dẹ̀ kébi tọ́lọ́nà tọ́lọ́ bá ti ń ké olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ní ẹ̀yìn ẹgbà kí ló jíṣẹ́ náà sàn sọ́nà sọ ẹ làwọ kífẹ́ ó lè bá àtàkà láàrin yín bẹ́ẹ̀ bá jẹ kí ni Yorùbá sọ ojú ó tì í. kéde ẹsẹ̀ ń tẹ́lẹ̀ ó fún tí ó fi máa ń sùnkún gbogbo pẹ́kọ́ ẹ̀yìn ọ̀nà ẹ̀rí kan sì àwa náà ní ọlọ́run ọba ń darí lọ́wọ́ ọ̀rọ̀ burúkú ni mùsùlùmí sí kankan fún tó ma sọ ọkọ torí ọkọ. jíjí ni kì í sì kólẹ̀ ó ti yẹ ọ jíjí lọ́kọ kì í sì kólẹ̀ ìṣẹ́nu sáásán náà sọ pé tóbìnrin bá ṣe gbogbo ohun tó yẹ kó ṣe lẹ́sìn ó tún wákàtí márùn ó pa àwẹ̀ ó ṣe gbogbo ẹ̀ ó zaka ó ṣe gbogbo ẹ̀ ó wá ṣe kí ni ó wá yọnu ọkọ rẹ̀ kó wà lè jẹ́ náà ọba rẹ̀ ní ẹni ọ̀nà tó bá wù. òtún màá yìí sọ pé ọkọ náà wàá sọra rẹ̀ di firawuna kalẹ̀ o la ó sì wà lábàtà lọ́wọ́ ní gbàǹjà àmọ́ náà ni àwọn obìnrin náà jẹ lọ́wọ́ ọkọ ìní wípé a máa ṣègbìyànjú ni bí tí wọn bá kù sí a máa straighten rẹ̀ àgbọ́dọ̀ fi wọn lẹ́gbẹ̀ẹ́ àìwá rẹ̀ náà rárá ìwà rẹ̀ wọn ò dá ṣe báyìí ṣe báyìí ṣe báyìí responsibility rẹ̀ ni gẹ́gẹ́ bí ọkọ láti tọ́ responsibility ní dars ibn musayyab sa'id rahimahullah rahmatawasa àwọn afáàlá hadith ní afdalu tabi'i nínú àwọn tí wọ́n tẹ̀lé àwọn sàábé tí wọ́n ló gbà kò sẹ́ni tó lọ́lá tó sa'id ibn musayyab látara kíni látara ẹ̀gbàwọ́ tọ́ba ní òjíṣẹ́ náà sàṣàlà sọ báyìí kọ́bọ́ òjíṣẹ́ náà sàṣàlà láyò àwọn àwọn àfẹ́yìn náà alẹ́ ntúṣe yìí di sọ̀hún òdodo ni. lẹ́nu ọ̀sọ́kà jẹ́bẹ̀. ọgbà kéwù nínú lọ́dọ̀ àwọn sàádé òjíṣẹ́ náà sàṣàlà tí wọ́n pọ̀ ọ̀kan nínú àwọn sítúdẹ̀ǹtì rẹ̀ kò rí nílé kéwù fúngbà kan ìgbà tí yẹn wá jáde wá padà ààrẹ oníkiri àtijọ́ kí ló ṣẹlẹ̀ ó ní ìyàwó ń kú ah, ọ̀fọ̀ ńlá nù ẹni tí ìyàwó rẹ̀ jáde láyé tàbí tí ìyàwó rẹ̀ tó ṣe kọ́lọ́n tó lọ́wọ́ ṣe mọ́ tọ́kángárá tó lọ tàbí ẹni tí ó kọ́ ìyàwó kò sí ní ìyàwó ni tẹ́ ẹ bá lè tè ṣé kó fẹ́ òdánẹ́mí mùsíbà ńlá ni yóò dá mùsíbà rẹ̀ Ibn Musayyab ó ní rahimahulah rahmatulahi wa sọ́wọ́ ti fẹ́ mi ó ní ta ni ó fún un lọ́mọ ẹ̀yìn ni wípé òun ò ní gá òun ò ní gbó Ibn Musayyab ní èmi ò fún ọ lọ́mọ eré ló balẹ̀ sùn. ọsọ ti sọ fọmọ rẹ mọ ni alẹ́ ti sí wàhálà ọgbà ìyọ̀ǹda gbogbo ẹ̀ fọm múra fọmọ gbogbo ẹ̀ ọmọ akéwù ọmọ jẹ́ àbúwẹ̀dá kùrẹ́ṣì kalẹ̀kùn rẹ̀ tani o wọ́n Sa'id múnú Musayyab àbúwẹ̀dá ni mo ro kàn ní gbogbo Saheed wo ni ó tiẹ̀ jẹ́ o ibùdó mọ̀sáyẹ̀ bò ọkàn ní ọ̀lọ́sọ́dọ̀ àfáàmì pàtó ń sílẹ̀kùn ọ̀dà àfọ̀ àfọ̀ ọ̀láyà ó fẹ́ sọ di nǹkan mi olóró ń fẹ́ dà ó pariwo wọ́n fún un láyà o màmá rẹ̀ níta ń fún ọ láyà ọ̀là àfààní Saheed ṣáò yálé ṣètò tá a ṣe fún mi ìgbà tó tóbi jọ mélòó kan ó tún dìde wá kókókókókókó tá a ní o oní Saheed ó lóun òru kan Saheed kì Saheed ó sílẹ̀ ó dáná o òní ká wá wò ó báwo ni ṣé ò sí wàhálà ah, ó ní òun ò tí ì bá obìnrin pàdé tó ní ẹ̀kọ́ bá a ṣe tú àyà ọlọ́run ọba àti ọ̀rọ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá bí arábìnrin yìí òun ò tí ì bá pàdé. yàtọ̀ sáàfọ̀ òun òun ò rí àáfàá kan tó rí ọ̀rọ̀ ẹ̀sìn dúbí rẹ̀ tó fẹ́ lọ lé ní jókòó. jákèjì bí náà àlàyé eléyìí lélẹ̀ eléyìí ni Ibn musa wá fun ṣe gbogbo alaye fún ana re o ni ibi ta le se o ètò pọ̀ ń bẹ tó ti ṣe ìwọ ọkọ lo ṣe. tí ń ṣẹlẹ̀ nínú ọ̀gọ̀ọ̀rọ̀ ẹ̀dẹ̀ nísìn nítorí sábà fà ní wípé torí wípé àwọn tailors wọ́n ti parí iṣẹ́ wọn wọ́n ti rán yúnífọ́ọ̀mù fáwọn obìnrin wa àti kàkún pé ó ti parí síbẹ̀ tó bá ti ń borí tàbí tí bá ti ń bojú ó ti dobìnrin tó ti máa ṣe tán kò lè ṣe. ibi tọ́lọ́ wọn bò gbé wọn sí àbí wọn síbẹ̀ ìbá àmọ́ mọ nǹkan bó ṣe ẹkọ mọ ọkọ ti yìn ẹ lẹ tó ń bá lọ ilé kéwù gan ọ̀ràn àyàn rẹ ni kí n lè kọ́ kí n lè àlàyé rẹ̀ bó o ṣe gbọ́ yé nǹkan míì tí ò gbọ́ yé ọ ṣàlàyé rẹ̀ fún tí ó túmọ̀ sí pé gan èrè ń bẹ lẹ́sẹ̀ bàbá alájọ tiẹ̀ náà ó ní sọ pé torí pé ó ti fún ní jab tàbí ó ti fún ní niqab kọ́ ọ wá sọ di ìmáàmù nínú ilé kọjá pé òun ní ọmọ adarí irun ó ní dìpátímẹ́ǹtì rẹ̀ tọ́lọ́mọ bá fi sí. zimamu agbára ìkọ́nilẹ́kọ̀ọ́ ìmọ̀ yanjú ọ̀rọ̀ ó sì wà lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ọkọ tó túmọ̀ sí pé tó o bá ní onínàkọ tàbí ní oní ìjáàb níyàwó ṣòkòtò rẹ ó tọ́ wá wà ní fífún sókè sí láti kíni láti ṣètò àti gbìyànjú bí o ṣe ní dìdìjú fún Islam àtàwùjọ ẹ̀sìn. tó fi máa jẹ́ kó yé ń gbogbo ìgbà pé ọ̀yọ́ ni wá ọ̀yọ́ ni ó àti ṣe bí ọ̀rẹ́ láàrin ọ̀rẹ́ ìṣe bí eléyìí pàtàkì ní gbogbo ògbà. eléyìí pàtàkì fọbẹ kọgbọ ilé yìí kí àwọn ọkùnrin náà bá gbọ́ ilé yìí ní gbogbo ògbà. sọ pé wàhálà mọ̀tẹ́bà nínú tí máa ń kópa àwọn bẹ́ẹ̀ dà wọn tẹ̀lé fẹ́nu tí ọba adẹ́dà láàlẹ̀ tó fi méjì ṣe náà sọ̀lá àlásọ̀lá torí pọ́tà kò fẹ́nu wa èmi ò sí báyẹn o kí ni ọba adẹ́dà sọ wọ́n ti fọ̀lì yá àdàrí lẹ́dínà yóò xalifó ní àná amúrihì àǹtòsíbà wọn fitna àwọn yóò síbà wọn àzọ́bìnrin àìlè àwọn tí wọ́n ń yapa sí níta àfihàn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ìlànà àgbésí ayé tá a ní kọ́kọ́ ẹ̀dá bí wọ́n sì ṣe ìkìlọ̀ ní fún ọ látara àyapa sí amtusi ìbọ̀wọ̀n fitna fitina ọba àwọn aláyé wọn ò ní rojú sójú awusi ìbọ̀wọ̀n adábọ̀ ní àrí tàbí kí ìyá ẹlẹ́tẹ̀ẹ́ lérò nítorí dúró dè wọn lọ́wọ́ brọ́dà sí ìyàwó ìyàwó ń bójú ọkọ náà ní irùngbọ̀n àti gbogbo ẹ̀ wọ́n bá lọ gbé wá wọ́n ní lẹ́yìn wòlíì wọ́n ó jòjó àgbo sínìkọ́ọ̀bù sí jòjó àgbo ọkọ ò lè dúró ṣinṣin ìyàwó kọ́kọ́ ń sọ pé ah, eléyìí ọ̀pọ̀n wà lè ó ní rárá ṣe bẹ́ẹ̀ kan iná ni. sọ̀hánàlá wọ́n ṣe é. ìyàwó bọ́ ọbọ̀ torí ọ̀tàgèlè ọkọ náà òun ọbẹ̀ fìlà ó múrun gbọ́ ó ọdọ́gbọ́ sí i ní kó balẹ̀ díẹ̀ sí i ìyẹn ṣòkòtò náà kó ṣe gbogbo ibi tí wọ́n ti ọkọ lórí. ọkọ nígbà tí òun mọ̀ wípé ńgbà tí owó yẹn déwájú òun òun ní feeling ó dẹ̀ lọ síbi abẹ́ òun kò lè ṣe títí títí jáde láyé kò sí tí wọ́n ṣe sí ogbọ́n gbìyànjú gbìyànjú níbo. wọ́n wí pọ́n pé kọ́ kì í ṣe mọ̀ á ní o lágbájá ní lága yáà ni wọn gan fún ọdẹ wọn fẹ́ rí mi tọ́sẹ̀lẹ̀ ni kí ni situation mo ní situation ni kò túbá mo ní èyàn sọ pé ṣe bí ilé náà ni tọ́ba ti jẹ́ṣẹ̀ torí marking scheme ò sí lọ́wọ́ rẹ̀ ọwọ́ ta lọ́wọ́ Allah subhanahu wa ntí ó bì ọmọ ntí ó ọlọ́run wá fi àwọn ẹ̀rù jẹ̀jẹ̀ ó ní òye nínú ìmọ̀ àjìnlẹ̀ medicine ó fi yín wọn kà kò sí ní wọn ò sí wọn ni wọn ṣe operation wọn ṣe kìnnì operation wọn ṣàṣe gbogbo ẹ̀ títí títí ó lè ṣe gbọ̀ọ́yá ó lè ṣe kò lè dọ́mọ kò lè ṣe kìnnì kò lè gbogbo ẹ̀ nítorí wọn bá lọ. tó bá lọ́wọ́ àwọn amọ̀tẹ́bẹ̀ àpọ́n tó sùn lọ́rí tó lọ́rí ta ni wọ́n ara ta ni wọ́n lọ fún ìbára rẹ̀ náà ni. Allah subhanahu wa ta'ala tó bá pa àṣẹ tó ṣòfin kó jí sàlá sàlám ṣàlàyé rẹ̀ báyìí wallahi torí tiwa náà ni kọ́rọ̀ wa má bàa dojú kọ́rọ̀ wa kó lè bá a níyànjú ni ká má bàa gbé fúnra wọn ni ká má bàa pàdánù ayé àtijọ́ hawa mutẹ́bẹ̀ ìtẹ̀lẹ́fẹ̀ẹ́ nu. No? orí búrì sam yàtọ̀ sí ìyá ẹlẹ́tẹ̀ lérò tí ń dúró dẹni tí ń bá ń ṣe é tí ọba tó bá kó tó jáde láyé wà hijabul mari binafsi kí ẹ jọra rẹ lójú àwáyé àwáyé lẹ́yìn àwọn ànábì ọba adẹ́dà sallallahu ala nabiyina wa alayhi. kò sẹ́ni tó tún ní ẹ̀dá tó àwọn sàbí òjíṣẹ́ náà sílá sọ́nà. wọ́n lọ sógun àjàbá tí wọn kà sọ̀rọ̀ tó wọn pípọ̀ wọn jọ wọn lójú ọba adẹ́dà wa fẹ́ sọ fún ọ pé mi ọ̀ràn anybody tí ń bẹ láàrin àmì ẹ̀tẹ̀dá ni pé èmi lọ́ba àwọn ẹrú mi ni wọ́n wọ́n jẹ kíni wọ́n jẹ ṣọ́gbọ̀ọ̀yà wọn ò tí wọn ò tí kó àdánwò lójú ogun báwọn rí níbẹ̀ ṣe pa àwọn sábẹ́ òjìṣẹ́ náà sàásà nípa náà fọ̀sùn. èyí já ntọ́ba mú ọba adẹ́dá sí yàn fún àwọn àṣàyàn yìí kò sẹ́ni tó sèfù láàrin wọn ta níbẹ̀ láàrin wọn gbà yàn lẹ́bí rẹ̀ okùn parun tí tètè máa jẹ́ kí ìparun ó dé bẹ́ẹ̀ dà ó lè jọ ẹni lójú àwa tani ọ tani ọ. ló fi jẹ́ pé àkóyọ fẹ́dà ń gbogbo ògbà òní kíni kọ́ máa ṣe tahqiq al-ubudiyya lillah ìjẹ́ ẹrú fún ọba adẹ́dà kọ́ máa fi lọ́lẹ̀ nínú gbogbo tí máa ń ṣe kí bí tawadu ìrẹ̀rẹ̀ nílẹ̀ mọ̀tàwọ́dà ọ̀rọ̀fẹ́ subhanahu wa ta'ala ẹni tó bá rẹ̀ra alẹ́ ńlẹ̀ torí tó bá dẹ́dà ọba ẹ̀dẹ́dà ó ṣàgbéga fún gbogbo ń tó o bá ò wí pé o jẹ́ tá ń di ọ jẹ́ tá ń fún ọ. ipa wo ló kó ń bẹ́ tọ́n bá ń rò pé a ó ṣègbìyànjú àìmọye èèyàn tí wọ́n ṣègbìyànjú tó jù yàn tí ó tẹ̀ wọ́n lọ́wọ́ àjẹ́ pé kì í ṣègbìyànjú nìkan àfi kí ni ìkẹ́ rẹ̀ náà sallallahu alaihi wasallam wa sọ yìí pé wà á mímú jihad ntí máa kóyàn ọyọ mẹ́ta àpọ́ní fẹláfẹ́ mọ̀lìkàtù nǹkan mẹ́ta ni máa mú yàn rí parun ọkàn wọn kí n ta àkọ́kọ́ ṣé xọmọtà ìmáa àrùn kílè kejì hawa mọ̀tẹ́bẹ̀ ìmọ̀tẹ́lẹ́fẹ̀ẹ́ kílè kẹta ìjábọ̀ mari bẹ̀nọ́sì ìmọ̀jọ́ra ẹni lójú wọ́n á ní wọ́n á mẹ́lẹ́mú jihad ntí máa jẹ́ kéèyàn rí àkóyọ̀ fẹlẹ̀ àdùlùbẹ́yìn al-ghadab wa rida kéèyàn máa ṣe déédéé láàrin ìbínú àti ìyọnú tó bá ń bí kọjá àlà tó bá ń dunnú náà kò kọjá àlà. tó ń bá ń bínú má take a decision mùsùlùmí tó ń bá ń dunnú má make promise o mùsùlùmí. If tíbinú bá bọ̀ I take a decision. ìbínú ni mo fi kọ́ lẹ́ẹ̀mẹ́ta ṣé ìbínú yẹn ò ti súnmọ́ pé yẹn ti di wèrè mo ní ńgbà tó ń bí yẹn tí wọ́n bá pè òun wèrè sọ́ọ́ gbà ọfẹ́ wábi tí ó ràpálá sí láti fi òfin ẹ̀sìn ṣeré mo ní ok nígbà tí òun bí yẹn tó o bá ti pààyàn kí ni kí ni ó ṣẹlẹ̀ ó ní ah ọ̀dọ̀ ni tọ́ọ̀bá nígbà tó ń bí yẹn tọ́ọ̀bá ti gbé ásíìdì mu ṣe kí ni ó pẹ̀lú tó ń ṣe yẹn mi ì ṣe mọ́ mo kọ̀ ẹ́ mọ̀síbà odindi òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ ńgbà wọn ń bínú títẹ́ fẹ́ kí ló ṣe ọgbà mọ́sáàsì lọ ọjọ́ mélòó ló lò ṣahara ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n ó tún dé ní tá a bá ní ẹ mọ̀ retí dáadáa kankan látọ̀dọ̀ ọ̀yà wa a sọ pé wọn ò ní dáadáa lọ́lọ́wọ́ ní tá à ń sọ ni wípé kò sí gbogbo tí wọ́n bá ṣe sí ẹ ọjọ́ yín lójú ẹ ọjọ́ yín lójú kò sẹ́ni tó dáa nínú wọn tó yà wá Aisha àbọ̀wà ni kò dẹ̀ sẹ́ni tó rí bíi òjíṣẹ́ wa sallallahu alaihi wasallam tó rí bẹ́ẹ̀ nù wa nana a yawa aisha wọn sọ pé tẹsán àmọ anaka nàbí táwa dà ìwé ọ̀la nàbí ni ọ tọ́ba já wa ni a sọ pé tìṣe rí dàbí kò sí dáa ọba rẹ̀ gbogbo bá ń tẹ̀ ń fẹ́ ní máa bọ́ ta ni ń ta sí wọn. gbogbo gbogbo ntọ́ bá ti ntọ́ bá ti jẹ́ ntọ́ nfẹ́ lọ́kàn rẹ báyìí ní máa bá wọ́ fẹ́ ntì obìnrin lójíṣẹ́ náà sọlá sọlá sọ pé istọ́ọ̀sì níbi nìṣẹ́ àkọyọ̀ ẹ fi tèmi sí àríkọ́sí láti fi mọ̀ bẹ́ẹ̀ sì mọ bóbìnrin díì má gbàjẹ̀bẹ̀ má fara ni wọ́n àgbẹ̀ méjì ni má sọ̀rọ̀ má jẹ́ wọn bọ́ ṣòkòtò ń di rẹ̀ kí wọ́n á fi skẹ́ẹ̀tì bọ̀ ṣùgbọ́n má fara ni wọn o. ẹ wo na wọ́n ń ṣeré lẹ́gbẹ̀ẹ́ masjid wọ́n ń demonstrate àwọn abashiyu òjíṣẹ́ lásán asálàm ní lóye lọ́wọ́ nínú àṣà ṣọ́ọ̀fẹ́ wòran ni ó ní bẹ́ẹ̀ ni wọ́n á wá wò wọ́n fọwọ́ di wọ́n á máa wò sóò ti ṣe tán ó ní bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ kan ṣé ẹ fẹ́ ká jáde ni ẹ fẹ́ ká lọ sí shop direct shop right bẹ́ẹ̀ ni ah èyí ò le wọ́n bá ní one thousand five hundred gan ẹ̀ ní tẹ́ra mi bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ fọwọ́ kọ́ra yín lọ́hùn gbọ́dọ̀ ẹ̀sẹ̀ fara yín lọ́wọ́ ni ara rẹ̀ náà ni ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ lọ sí beach ẹ má lọ níjọ́ weekend o tẹ̀rẹ́ rírì kúrì ọjọ́ ọṣẹ́ ni kẹ́ ẹ lọ bíjọ́ alhamis ibẹ̀ máa ń fún ìdáadáa àwọn tẹ́ pàdé ń bẹ̀ bí àwọn uh, Catholic Reverend Fathers táwọn náà wá wọn àwọn náà lù wọn decent wọn wá wọn wá ẹ̀jẹ̀ jáde pẹ̀lú wọn pẹ̀lú àwọn ọmọ ilé yìí pàtàkì ẹ fi ìtùnú sùúrù ìrẹ̀lẹ̀ ah, àṣẹ bí bàbá yẹn ṣe burú níta bó ṣe lé kókó ẹ bá dénú lé rẹ̀ ah, àfa yẹn ó bó ṣe kí mùsùlùmí ọjẹ àṣìdá àlẹkùfà rọhàmáhù bẹyìn náà kò bá jẹbẹ pẹ̀lú àwọn tí wọn fẹẹ ta kọjá òfin Ọlọ́run ọba ṣùgbọ́n láàrín wọn. wọ́n tó bá wà nínú face me and face you bọ́lá wọn bá ṣe kọ́nu wọ́n wá fẹ́ pọn mi ṣé obìnrin tó ń lo ìjáàbò wọ́n sọ pé kó bọ́ síta kó lọ pọn mi bọ́ síta hàdà màá kú láàdá ta ni wọ́n pọn wọn lọ pọn wọ́n sì tó bó ṣe pọn gbogbo àwọn eléyìí kì í ṣe wípé à ń dẹrú Eh? à ń mọyì ni à ń fún à ń ṣètò à ń tọ́jú àmàna kò tí yóò ní wípé kọ́ wá kọ́ kọ́ amọ́mọ́àlá rẹ̀ ọkọ̀ wọn lẹ́kọ̀ọ́ ó fún ó fa àwọn mára eléyìí ni ó fi rọrùn láti rí wọn kọ́ lẹ́kọ̀ọ́ tó o bá bínú lórí nǹkan yóò fi mọ̀ pé rárá tara òun ló ń ṣe fún obìnrin náà dẹ̀ gbọ́dọ̀ ṣọ́ra. kó máa ṣọ́ bí ó ṣe wùwà sísítà ó ní ohun tó ń ṣe tiẹ̀ náà ṣéètì òun ni kí ló wá ṣẹlẹ̀ lọ́ba jáde ńlé <laughs> ọdọdọ jáde ńlé láago láago mẹ́sàn-án alẹ́ onítọ́kọ̀ òun ṣe ń náà ṣéètì ọwọ́ jáde ńlé lálẹ́ ọdọdọ àfa àkànnà òun wò pé báyìí àfa ni kì í ṣe kí ló sùn pẹ̀lú gbogbo story tó sọ fún mi kì í ṣe bí lọ́sùn ìgbà tó rọ̀ kojú mo ní tóbìnrin bá jáde nílé ọkọ rẹ̀ láì gbàyọ̀ǹda kí ni tí wọ́n sọ lórí rẹ̀ náà lórí ló ti mú wá ó ní àwọn màláìka àti gbogbo ohun tí ọlọ́run ọba dá yóò máa ṣẹ́bi ilé obìnrin náà mo ní ẹ̀ẹ́n ó múlẹ̀ ó ní kò sí dáùtù mbẹ́ ok ntọ́ wa ṣeun ṣe ntọ́ nsọ ni wípé ọ̀rá yà gbà á gbogbo ntáwọn màláìka ọba ṣe níbi kí a máa ṣẹlẹ̀ ọ ibi tọ́lọ́wọ́n ọba ṣẹlẹ̀ ọ kọ́mọ sọ̀rọ̀ pé kí ni ẹ̀sìn ni o gbẹ̀yìn rárá sì ń tún balẹ̀ bọ̀ ẹ inú ló bí wọn mo ní ẹ̀hẹ́ tínú bá bí ọba yẹn kò sí omi nínú lẹ́yìn ó kóun ò fi ṣe mọ́tò ó dé àti wọ́n sọ aṣàlùwàlà àwọn àmọ́ ẹ̀yẹn náfìlà àrí brọ́dà kọjọ mọ́sù kọjọ kan bẹ́ẹ̀ ló ṣe ń ṣe pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ ó bẹ̀rẹ̀ sí kan afẹ́fẹ́ lẹ́sẹ̀ òun dẹ̀ ní tó jẹ́ pé oríṣiríṣi jíìnì ń lọ yé àti oríṣiríṣi wọn tó ní ìkúkú eléyè bá ba àwọn bóyá kìámà ni làwọn ò jẹ́ pé. àfa àkìlódé ó ní ẹjẹ́ ń ṣe tán ọ̀kọ̀ọ̀kan máa yanjú yín. ọ̀ yanjú àwọn. wọn ò wá rí wọn ò lè pẹ́ anybody ó ti gba phones lọ́rùn ẹ̀gbọ́n mo síbà ti dé. ṣùgbọ́n wọ́n gbọ́n wọ́n mọ tí wọ́n ń ṣe orí wọn ò tí ì dàrú wọ́n mọ̀ wípé kò sí nǹkan téèyàn fi sòwò pírọ́blẹ́mù ẹ̀dá tó kọjá ní tọ́lọ́ wọn bá fi rán Muhammad sallallahu alayhi wa sallam kí ni wọ́n ṣe wọ́n dẹ̀ bọ̀ sínú wọ́n dẹ̀ wọ́n dẹ̀ ṣàlùwàlà wọ́n bá gbéná fúláì dìde kí wọ́n tó parí rákà alákọ̀ọ́kọ́ ara ọ̀pọ̀ balẹ̀ kọ̀ọ̀kan atẹ́gùn lẹ́sẹ̀ mọ́ wọ́n parí rákà alákọ̀ọ́kọ́ kí wọ́n tó mú tẹ́lẹ̀ kejì sẹ́wọ̀n tó ṣe ní amúnidẹ́ṣẹ́ àwọn obìnrin ẹ̀ẹ̀lì ẹ̀ẹ̀lì ẹ̀ẹ̀lì kọjá mi ọba náà bá lọ ṣàlọ́ra wọ́n bá ń jọ ẹ̀nẹ́fìlà ń bá àwọn ẹ̀nẹ́fìlà dùn kí lè rògbọ́ parí wọ́n wá ojú ara wọn wọ́n wá kú sẹ́yìn wọ́n á jọ rẹ̀ wọ́n wá rẹ́rìn rẹ́rìn rẹ́rìn ìtọ́parí ọ̀rọ̀ mistake tọgọrọ ọmọ ni wípé kò sí tó wo àṣetánì láyé ju wípé àwọn olólùfẹ́ méjì tí wọ́n ń ṣe tọ́lọ́wọ́n so ara rẹ̀ ní fà á tó fi jẹ́ pé disagreement oríṣiríṣi ara àwọn tí wọ́n gbẹ́sìn yìí ní pọ̀ sí jù láìpẹ́ yìí but kàrà tí olúkálùkù ti wá padà sí drawing board kí ni tí wọn kí ni nígbà àwọn ọmọ tẹ́lẹ̀ ìfẹ́ ní olúkálùkù olúkálùkù wọn ọ̀kan wà tó gbé ara ah, rẹ̀ ẹni tó ṣe ń tẹ́sẹ̀ wọn ní kí ló ṣẹlẹ̀ kí ni big deal ó ní ṣé kí wọ́n ti sọ tẹ́lẹ̀ pé yín máa ń bà wọ́n jẹ́ ni mo ní ẹ̀ẹ́n ok gbé lọ síbi tí wọ́n bá ti tún wọn ṣe no problem mo lè náà wá kọ́ ẹ̀kọ́ bí wọ́n ṣe tún wọn ṣe lórí rẹ̀ but ẹnikẹ́ni tó bá fẹ́ mú wa o yóò mú násù wa o àìmú násù wa yẹn ò ní ọ̀dà fìtínà rẹ̀ hàwọ́ àwọn ọ̀dọ̀ ṣọ́ra òjíṣẹ́ ní sọ́ra sílẹ̀ tó sọ yìí pé. Allah subhanahu wa ta'ala ni ó fi chance ilẹ̀ láti fi na kọ́kọ́ náyàwó àbí bẹ́ẹ̀ kọ́ kí ló yíṣẹ́ náà sọ́là sọ láti fi tafsir rẹ̀ ó ní kí n ṣe ṣe sí àwọn ẹni alápàdé èèyàn èwo lọ fẹ́ tìta ni èwo lọ fẹ́ mú wọ́n láwọn alápàdé èèyàn àwọn ẹnìyàn ṣé ọfẹ́ fi yáyà kuranu challenge òjíṣẹ́ náà sọ́là ni kéde ìṣe pé tó túmọ̀ rẹ̀ ló ti sọ fún wọn sọlá àrà sọlá ìṣesí ìbániwípọ̀ tó jẹ́ pé ó dùnyàn ju línà lọ. ọmọ tó ń bá ń yọjú sí gbogbo wa ń bọ̀ báyà kí ní ọ̀sẹ̀ ọ̀jẹ̀ gbá lọ ọ̀jẹ̀ gbá lọ ṣùgbọ́n tó o fi ìṣesí kan tó o fi díl pẹ̀lú ẹ̀ kò ní fẹ́ kó òun rẹ̀ bínú ẹ̀ eléyìí pàtàkì nínú ìṣesí ẹ̀dá. ọ̀nà mo wá yìí pé والقصد بين الفقر والغنى ìṣèwọ̀ntúnwọ̀nsì nígbà tí nǹkan bá dá tí ò sí match lọ́wọ́ àtìgbà tó bá pọ̀ mistake dẹ́dà máa ń ṣe é pọ̀ jù ní wípé nígbà tó ń bá ń wá yìí kí ni principle dé yẹn o lò kì í pẹ́ títí kí nǹkan wá yìí kì í pẹ́ títí tó ti ń wá yẹn fi de nǹkan mọ́lẹ̀ fúnjọ́ tí ò ní sí tí ọba síhun. Si yìí lọ títí òpóngó rẹ̀ òjọ́lọ́hún ní pé àbí bẹ́ẹ̀ kọ́ ni tọ́ba ní mọ́ni tọ́ba ṣe dáadáa ọ̀ọ́dẹ̀ lè bọ́ sínú gíní inú dẹ̀kùn so ọ̀ ṣe ìtìjà ila Allah subhanahu nígbà tó bá fẹ́ lè ọmọ sáàdì ọba dẹ̀ rà nígbà tí ọba wa dẹ̀ náà ọ̀ sáàdì náà ọ̀ọ́ àmọ́ ìyàtọ̀ máa wà fàámà bíi ní ẹ̀mẹ́tì rabbika fàádìdì dáṣọ fáwọn ọmọ oúnjẹ yàtọ̀ nínú ilé nǹkan kan but all plan ẹ jókòó plan dáadáa torí torí ìkẹtọ wá yìí o kò ní lọ bẹ́ẹ̀ títí o tom bá fọkàn sí pé à ṣe bó ti wá yìí nísìnyí tó ń bọ̀ bẹ́ẹ̀ nígbà bí tó ń bẹ bá nígbà yìí àlánù àlánì nǹkan ìwá yìí kò lọ títí ló fi jẹ́ pé àwọn tí wọ́n bá jó lórí tí wọ́n bá mọ tí wọ́n ń ṣe nígbà tí ń wá yìí òun wọ́n fi ṣe kí ni wọ́n fi dé nǹkan mọ́lẹ̀. wọ́n ní láyé Gaddafi ìgbà tí epo wọn wá yìí kí ló ṣe ó fi tún lù ṣe ó jẹ́ kó ní backward linkage effect on the economy iná wọn omi wọn nǹkan oko wọn nǹkan wọn gbogbo ẹ̀ tó wá fi jẹ́ wípé kí ni táwọn èèyàn bá ti fẹ́ láwọn ọ̀dọ́ bá ti lóun fẹ́ ṣe àwọn oníṣẹ́ èló ni ẹni máa ń fún wọn thirty-five thousand dollars thirty-five thousand dollars yes tábà làwọn fẹ́ gbalé yóò fún ọ ní fifteen thousand dollars wọ́n mọ yìí wọ́n mọ̀ ṣe kankan. ìgbà tí ó wá yìí ní nàìjíríà kí láti ṣe kò ní backward leakage effect kankan. gáàsì wọn à ń là dànù ni. ìgbà tí wọ́n ní ká wá ṣe lecture kan ní Bonny Island fún bí ọ̀sẹ̀ kan tá a lò ń bẹ̀ iná wọn ọ̀sẹ̀ jù mo wá ní mo wá pọ̀ kan nínú àwọn ọ̀gá wọn báwo ni tí ń ṣe jẹ́ náà wọ́n lè bí ibo mo ní iná yín ọ̀sẹ̀ jù tẹ́ ẹ bá bọ́ sẹ́gbẹ̀ẹ́ títí treated water lẹ́mu ní inú yàrá báyìí tẹ́ ẹ bá ti ti kíní bọ inú kíní ẹ kàn mọ́ browse lọ ní gbogbo oríṣiríṣi mú ní báwo ni ti ṣe jẹ́ wọ́n láwọn làwọn ń jẹnẹrétì iná fún ara wọn mo ní ah, pẹ̀lú kíní wọ́n ní pẹ̀lú gáàsì àtàwọn kíní mo ní ṣé nàìjíríà ẹ lè ṣe ṣé bí nàìjíríà ló ní wọ́n ní bẹ́ẹ̀ ni mo ní ẹ lè ṣe yẹn fún nàìjíríà náà ni wọ́n láwọn lè ṣe yẹn fún áfíríkà mo ní ẹ̀ẹ́ kí ló wá dé. àjọ máa ń ṣeré pẹ̀lú ọ̀gá wọn ó ní ah, ṣé mi ló bi léèrè ṣé báwọn èèyàn rẹ lọ́bí wọn léèrè lókè tọ́ba wa lọ síta tí wọ́n bá ń sọ pé kò síná kò síná àwọn tí ẹ bá wà ń ta pẹ̀lú ní òkè òkun wọn àfààní lọ ṣé ní ilé elépo ni. ọ̀rọ̀ wa ní mọ èsì tí wàá fún wọn kí ló fà kò sí management kì í dẹ̀ ṣe pé látòkè àti ilẹ̀ ni tí nígbà tó jẹ́ pé ẹni tó jẹ́ brother ó lóun gbẹ́sìn yìí ó ṣe gbogbo ẹ̀ tọ́nà bá kẹ pẹ̀lú nǹkan ntí ò nídìí ní ọ̀kọ̀ọ̀kọ̀ lè ra ntí ò nídìí nígbèsè ayé rẹ̀ ní ọ̀kọ̀ọ̀kọ̀ lè ra àwọn nǹkan tó need tó jẹ́ pé pàtàkì nínú ilé ajẹ́ àmú nǹkan kan oríṣiríṣi kò tẹ̀lé dókítà nípa àwọn yìí tẹ́lẹ̀ yìí bá wá dé òkè tán tí agbára bá wà lọ́rọ̀ kí ni ó sì àmọ́ tí wọ́n ṣe wọ́n ti ṣèjọba sẹ́yìn nílùú ìrí nígbà wọ́n ń gbowó gege àwọn tí wọ́n wà nílé aṣojú aṣòfin ẹ̀ma tí wọ́n ń ṣe wọ́n lè import àwọn ọmọge láti Niger nítorí fowó ṣe wọ́n lè import ọmọge àwọn aṣẹ́wó láti láti Niger james àwọn àgbàlagbà mo rí bàbá sixty tó jẹ́ wípé àgbàlagbà torí ìpọ́jà àgbàlagbà níbi sọ pé eléyìí tọ́jà àgbàlagbà yóò lè lè sojú àwọn ọmọ àbúrò rẹ̀ lónìí sheik wàwòrán wàwòrán ọba àríbá kí ló ṣẹlẹ̀ ó ń jó disco pẹ̀lú pẹ̀lú ẹgbẹ́ ọmọ ọmọ rẹ̀ ó ti kọ agbára làmọ̀ tí ń wọ̀ nílé ó wá bọ́ sínú ó wá bọ́ sínú suit gbogbo ẹ̀ náà wá rí bákan ó ń jó pẹ̀lú ọmọge mọ́ni. <laughs> èyí tí kàn rèé bọ́rọ̀ sí rínu ntọ́kàn nínú ọ̀rọ̀ àgbẹ̀yìn ọmọ alqasdu bayna alfaqr wal ghina tọ́gbà nira kẹ́yìn plan díẹ̀ tọ́wà kẹ́yìn manage tọ́gbà dé kẹ́yìn plan fúngbà mi kìí ṣe ní téèyàn need lèèyàn máa ń wá náwó lé lórí bóyá ńlá lélẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wà sọ yìí pé wa khashiyatullahi ta'ala khashiyatullahi ta'ala fi sirri wal iraniya ìmọ̀ páyà ọlọ́run ọba ní kọ̀kọ̀ àti ní gbangba òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kan wà níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ntí wọn ó gbé wá níṣẹ́ níṣẹ́ rí yóò tóbi bí òkè tìhámà ní eré ayémà òkè àpáta tó tóbi ẹnìkan ṣoṣo iṣẹ́ rí tó gbé wáyé tó rẹ̀ wọ́n ní ṣùgbọ́n ọba adẹ́dá ó dàlù wọn láyà yóò fọn ká bí eérú kò ní wúlò fún wọn. wọ́n ní kí nìdí ya Rasulullah wọ́n ní à àwọn ọmọ ẹ̀yà yín náà ni wọ́n kódà wọn èyí fi òru ṣeré bẹ́yìn ní èṣe fòru ṣeré wọ́n ní kí wọ́n lè fà á ṣẹlá Muhammad sallallahu alaihi wa sallam ní lọ́sàn-án gan wọ́n pa lọ́lọ́ bí ẹrú ọlọ́run ọba ṣùgbọ́n tójú ayé ọba tó wọn mọ́ kò sí bàjẹ́ tí wọ́n ní lè dánwò. mùsùlùmí. Dear brother tán bá ń lọ tán lọ tójú bọ àwọn tí ò yẹ kí wọ́n tójú bọ̀ tí wọ́n láwọn ń wá gbára torí kí ọwọ́ má bàa tẹ àwọn kí ni ìjọwọ́ tẹ̀ ẹ̀ nà ìṣọ́ ìgbà ọgbà ọba adẹ́dà ẹni tí ń bá ń kí ni ọba adẹ́dà sọ ó ní man yattaqillah. يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وني إن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا tẹ́ ẹ bá mú sùúrù tẹ́ ẹ pa òun ọba dẹ́dà èyí ni pé ẹ̀ ń pa òfin òun mọ́ ní kọ̀kọ̀ àti gbangba láàrin dúró kan kẹrù òun ṣẹlẹ̀ ète wọn aburú wọn kò ní fọwọ́ bà yín lẹ́ẹ̀kan kò sí kankan nù rẹ̀ jọ́ fọwọ́ bà yín tó ń túmọ̀ sí pé kí ni ìpáyà ọba adẹ́dà ìmú òfin rẹ̀ ìsáfún tí ò fẹ́hùn òní máa ń mú kí ọba adẹ́dà kó dáàbò bò yẹn. ntọ́gọ̀rọ̀ tí wọ́n mọ̀ kò síbi kan tí yẹn lè sá sí tí mùsùlùmí lè sá sí tó jù ńlá lọ. òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá sọ pé wàá máa kẹfọ́rọ̀ tó. ti máa wá jẹ́ kí èèyàn ní àfọ̀mọ́ kó nínú ẹ̀ṣẹ̀ fa intizaru sọlá ti bá a dọ̀ sọlá. ìgbà tó kírun tán ó tún ti ń ṣọ́ àsìkò èjì ó tẹ̀lé òun ti múra lẹ́ẹ̀dì ṣé bí báyìí lọ wà ètò báyìí ló ṣe fún ibi báyìí ló ti kì masjid ilé yìí kírun wọn sún máa ń tí ó tẹ̀lé súnà ju bòmíì lọ o ti ní pílánù gbogbo ẹ̀ níbi tó fẹ́ wà èyàn ní wípé ó òkóyàn tí ọba adẹ́dà kéré nínú ọ̀rọ̀ rẹ̀ ìntìsáàrù sọ́lá tó bá tó sọ́lá òkè mùkátà òtí rẹ̀ tí òkè ó ṣe kíkejì wà ìsbáàkù lówódó alẹ́lmẹ̀kẹ́rì wàfíìrìwáyà alẹ́sàbáràt àti ìmọ̀ pé àlùwàlà bó ṣe lè wù kí ìnira wà tó ó lè jẹ́ tó tútù tàbí nǹkan mìíràn òjíṣẹ́ náà sàrà sílẹ̀ wọn sọ pé wà nákló nákló ilẹ̀ àkàdám ilẹ̀ jamaat ìmọ̀ fẹsẹ̀ rìn lọ sí ìrùn òde kírun jama gẹ́gẹ́ bá a ṣe sọ sí tàkọ́kọ́ wà á mẹ darajat tí wàá máa mú kéèyàn gòkè àgbà fẹ̀yì tààmù tààmù ìmọ̀ pọ́mọlà kejì tó bá ní bùkátà sóúnjẹ jíjẹ wà fi ṣe ọ̀sẹ̀ lẹ́mú. ما تسلمك والصلاة بالليل والناس النائم في رواية النيام ìmá kírun lóru nígbà tí àwọn èèyàn tí wọ́n bá sùn gbogbo rẹ̀ kò sí èyí tó kóyán ìdìdí lóru gbogbo bí ojú bá ṣe léwu kó dító kò sí ìtukù dànù bẹ́ẹ̀. lọ́ọ́ jẹ́ wípé kò sí bí ojú èèyàn bá ṣe léwu kó dító kọ́ má fi ìrun kíkí lórun kọ́ má fi ṣeré torí kí ló yìí ṣe lásán àti lásán wọ́n ní sharaful mu'min iyì àpọ́nlé ẹ̀yẹ olùgbàgbọ́ òdodo onísọlá tó ń bilé ìrun tó kí lóru sọ wípé ọ̀gọ̀rọ̀ wa tó jẹ́ pé nísìn títí bíi twelve gan ó lè wà ń tà ó lè jẹ́ hold up láti ibi iṣẹ́ ọ̀yẹ́ nìkan tí ò bá lálùwàlà wípé ìwọ̀n tó bá lè ṣe kó máa ṣébọ̀ nu mọ́tò bẹ́ẹ̀. tọba ti kọ délé bí í ṣe rákà kan wítìrì ni kó mú wa kó tó sùn. pẹ̀lú ìbẹ́ ọba yìí pé tọ̀ kọ́lọ́wọ́n ọba má jẹ́ kí gbogbo òru yìí kó fò máwùn lọ́wọ́ kó lọ tán máwùn lọ́wọ́. torí ròyìn àwọn ẹni ó ẹ̀gbẹ́ wọn tí wọ́n fi ń lélẹ̀ ní bùsùn kò sí lórí ibùsùn ó kúò lórí ibùsùn. yad'una rabbahum khawfan wa tama'an. wọ́n ń bẹ ọba adẹ́dà ní òru àti ní sùjádà lórí ìrun. pẹ̀lú kíni pẹ̀lú ìpayà àtìjẹ̀rún èyí tá a lè ṣe ni ságbà lọ́wọ́ abẹ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní man qama bi ashrin ayat kutiba min qanitin ẹni tó bá jẹ́ pé háyà mẹ́wàá péré ló lè lò torí fi kí wítìrì rẹ̀ bàrà kàkà péré ló háyà mẹ́wàá wọ́n ní kùtìbọ̀ mi náà kọ́ ni tí wọ́n kọ fún un wípé ah eléyìí ládàá ẹni tó bọ́ lọ́wọ́n ọba dúró ni kò míìsì gbogbo ẹ̀ ẹlẹ́ ó mú ṣùgbọ́n ẹni tó bá lo ọgọ́rùn-ún nínú àyà tó fi dìde lóru báyìí òjíṣẹ́ náà sallallahu alaihi ní á kọ nínú àwọn wo àwọn tí wọ́n mókè tí wọ́n gbìyànjú ṣùgbọ́n ẹni tó bá lo ẹgbẹ̀rún àyà kutiba minal muqantarin yóò jẹ́ àwọn tó jẹ́ pé wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ ire rọ̀gọ̀rọ̀gọ̀ ní ọ̀dọ̀ ọba adédà Allah subhanahu wa ta'ala ó lè má jẹ́ gbogbo ìgbàlélẹ́yìn ọ̀rọ̀. ní kò jíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam nígbà mi wítìrì rẹ̀ rákà mẹ́ta ni ìgbà mi márùn ìgbà mi méje ìgbà mi mẹ́sàn ọgọ́rọ̀ ọgbà mọ́kànlá lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọmọ ń bọ̀ sí mẹ́ta là ń gbà mí tàbá kíráka méjì tàbá ṣíráka méjì tó kí lẹ́yìn lẹ́yìn rẹ̀ mọ́ eléyìí pàtàkì kó má fi jẹ́ pé kí ni òru ń lọ. Allah subhanahu wa ta'ala kò júwe àwọn ẹni rẹ̀ kárí kó má fi dídìde lórúkún. wọ́n ní innal muttaqin fi jannati wa uyun àwọn tí wọ́n páyọ̀ ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala látara wípé wọ́n ń pa òfin rẹ̀ mọ́ láyé wọ́n ń ṣọ́ra fún gbogbo ohun tí yóò kà ní ẹ̀ṣẹ̀ wọn ò débẹ̀ wọ́n ń ṣe gbogbo eléyìí láti fi wójú rí ọlọ́run Allah subhanahu wa níjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama torí ọlọ́run ọba ni wọ́n fi ń ṣe Allah subhanahu wa ta'ala ni fi jannati wa uyun Allah subhanahu wa ta'ala yóò fi wọ́n sínú ọgbà ìnídẹ̀ra tí akérèmọdé wà ń bẹ Allah subhanahu wa ta'ala wá sọ pé akhidina bima atahum rabbuhum wọ́n máa dunnú sí tí ọba adẹ́dà fún wa kò fi mọ́ lórí eléyìí ó ní wọ́n ṣe kẹ́ẹ̀tì eléyìí kí lọ́ba adẹ́dà sọ ó ní innahum kanu qabla dhalika muhsinin kó tó di pélé ìṣẹ̀lẹ̀ o ńgbà wọ́n wà láyé wọ́n já àwọn ẹni rè wọ́n já àwọn tí wọ́n ń ṣe dáadáa wọ́n ń pa òfin Ọlọ́run ọba mọ́ wọ́n ń sá fún tí ọ̀fẹ́ wọ́n ń ṣe gbogbo eléyìí láti rojú rí rẹ̀ Allah subhanahu wa ta'ala ni kanu qalilan min al-layli ma yahja'u wọ́n jẹ́ àwọn tó jẹ́ wípé èyí tó kéré lóru ni wọ́n máa ń fi ń sùn. èyí tó kéré lóru òun ni wọ́n máa fi ń sùn wọ̀fí amúwálé ní hakulè sáyìlì wọ̀n mahrum wọ́n dẹ̀ máa ń ná nínú tọ́lọ́wọ́n bá palẹ́sì fún wọn fún ẹni tó bá tọrọ tára ni àtàwọn tí wọ́n ní bùkátà sí ìdíje lóru mùsùlùmí fi ṣeré ntí mùsùlùmí gbọ́dọ̀ mú lọ́kùnkúndùn torí ìdẹ̀kùn torí bó ṣe pàtàkì Allah subhanahu wa ta'ala ó fi dẹ̀kun sí ìdẹ̀kun kíni ó ṣe ní ẹ̀tọ́ láti gbàrà tá a bá ti ká ìṣá ìtàn títí dí ìgbà tá ló fẹjẹ rẹ ó fi yọ ṣùgbọ́n ètò lọ́lá jù ò ní wípé kíni ká rọra sùn díẹ̀ náà ká wá dìde lóru òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó dìde lọ́kàn níjọ́ kan lóru pẹ̀lú ìbẹ̀rù kí ló sọ ó ní àìmọye tí ọba adẹ́dà sọ̀kalẹ̀ lọ́rọ̀ lóru èyí àìsìmọye tó sọ̀kalẹ̀ pẹ̀lú rẹ̀ ní fìtínà torí gbogbo ọ̀rọ̀ fìtínà bẹ́ẹ̀ ń di rẹ̀ bọ́n bá ń ti ń lé yóò máa pa àwọn nǹkan kan lára bọ́n bá ń ti ń lé yóò máa pa àwọn nǹkan kan lára kí ló jíṣẹ́ náà sára sínú àwọn àfikún ta ni ó jẹ́ àwọn obìnrin wípé kí wọ́n dìde kí wọ́n má fi gbogbo oorun sùn ta ni ó ké gbàjarè lé bọ́ba adẹ́dá kó ṣe gbogbo ẹ̀ ní rọrùn. bàbá ń ṣe ń sọ pé à ń ṣe gbìyànjú ní pé à ń lé jíjẹ mímú tó a gbọ́dọ̀ fi bá a ṣe ní fi wákàtí márùn-ún lẹ̀ pàápàá jùlọ méjì nínú wákàtí márùn-ún yìí àbí mẹ́ta maghrib isha wa salatul asr. maghrib al isha isha àtàsùbà isha ká make sure pa kí ní fọ́jú ká kí make sure pa kí níjàmá àwọn aráalé ká má fi wọ́n lẹ̀ torí kìí ṣe ń tó yẹn jù kárí wọlé gbogbo gbà ní masjid ọ̀tún káwọn aráalé mọ́ ká má sí lára rẹ̀ ọba yìí pé ó dùn ó tì wọ́n ò ní jẹ́ wọn ó sinmi ó mójútó wọn nulẹ̀ ní ọbẹ̀ tà fún un. torí ọba adẹ́dà parí àṣẹ wọn múra ẹlẹ́kẹ́ bí sọ́dà wọ́n sítọ́dìrà àléyà ọgbọ́dọ̀ mú sùúrù lórí pípèpè sí ó bomi wọn ó jágbe ọ ṣe gbogbo ẹ̀ ó mójútó tí wọ́n fi jẹ́ wọn kí kẹrẹ o ẹ jí àwọn ọkọ nílò òwò Allah ó ti tún fún wa wípé wa ibadu rahman àwọn ẹrú ọba adẹ́dà ẹ̀dá ẹrú ọlọ́run ọba ni ṣùgbọ́n ìgbà tí Allah subhanahu wa ta'ala jú wọn àwọn eléyìí pé wa ibadu rahman ó ṣàwọ̀nyàn ni ó fún wọn lọ́lá àwọn àṣàyàn ẹni ọlá alladhina yamshuna ala al-ardi hawnan tí wọ́n ń rìn lórílẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú ìwà rẹ̀lẹ̀ tí wọ́n jọ ara wọn lójú lórílẹ̀ wọ́n ń ṣe gbogbo ẹ̀ ní pẹ̀lú pẹ̀lẹ́kùtù òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ní hurima ala nnar kullu hayyin sahal qarib ila iná ti du ìwọ̀ fún gbogbo olùgbàgbọ́ òdodo ayé ó wà hànbò kìí ṣe nígbèraga lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ kìí ṣẹni tí ń sọ̀rọ̀ àṣà ọ̀rọ̀ wátawátá sahel wọ́n jẹ́ ẹni tó jẹ́ pé ó wà easy going ìnáyẹ raska kọrib ilẹ̀ nas ó súnmọ́ àwọn èèyàn ó jẹ́ ọgbọ́n káwọn èèyàn súnmọ́ torí tí wọn bá súnmọ́ wọn ní jàǹfààní àwọn ẹrú ọlọ́run ọba tí wọ́n ń rìn lórílẹ̀ báyìí ọ̀sán wọn nìyẹn tí wọ́n jù alladina yamshuna ala al-ardi hawnan wọ́n ń rìn lórílẹ̀ lọ́sàn-án wọn gbogbo bí wọ́n ti ń ṣe lọ́sàn-án ìwà ọmọlúwàbí ìṣesí ọmọlúwàbí láàrí pẹ̀lú wọn ní sọ̀rọ̀ sí ní ṣesí ní ròrè ní dasọ̀rọ̀ tó jẹ́ pé gan ìdàkọ́ tọ́bọ̀ humili jahilun kọlù sàdámà táwọn aláìmọ̀ kankan bá fẹ́ ta sí wọn tí wọ́n bá ṣìwàwù sí wọn àwọn ò ní fi ìwà ìmọ̀ kan àjáhìl alladhi jahila haqiqatallahi wa kayfa ya'budu aláìmọ̀kan lẹni tó yẹ pé kò mọ bá dẹ́dà kò mọ bí ó ṣe sìn kò mọ bí ó ṣe ṣe nínú gbogbo kọ́ndíṣàn tó wà aláìmọ̀kan táwọn aláìmọ̀kan tí wọn ọ̀dà kan mọ̀ yìí tí wọ́n bá ta lò kò wọn ọ̀ta lò wọ́n padà bẹ́ẹ̀ pẹ̀lú àìmọ̀kan ó fi kíni ó fi ìmọ̀ tóun ní tiẹ̀ ó fi gbé wọn dè ó fi mú wọn wálẹ̀ téèyàn bá ń laná lẹ́nu wọ́n má laná lẹ́nu pẹ̀lú rẹ̀ tó ń bá ń wo ọmọ àta ìwọ fi ìwà ẹlẹ́kọ̀ọ́ fi mú wálẹ̀ má dàtọwọ́ rẹ̀ lẹ̀ but má fún un ní má mú tiẹ̀ mọ́ torí pé kí kìí ṣe torí tiẹ̀ ló fi jẹ́ ní ire o torí tọba adẹ́dà ló fi jẹ́ ní ire ó dẹ̀ ń wọ̀ ọ́ ló fi jẹ́ pé tó bá fẹ́ di kàráǹgídá gbogbo ìgbà jẹ́ ká kàr kan àbí kejì kọ́ máa wà lẹ́nu rẹ̀ tó máa ṣe subhanallah alhamdulillah wa la ilaha illallah wa akbar wa la hawla wa la quwwata illa billahi al-ali al-azim astaghfirullah alladhi la ilaha illa huwa al-hayy al-qayyum atubu ilayhi tó di kàráǹgídá dìde kó yẹn náfìlà má jẹ́ kí àìmọ̀ wá wù ẹnìkan kọ́ wá tí ọ máa ṣe kó wù àìmọ̀ wá wù lá má jẹ́ bẹ́ẹ̀ idha khatabahum al-jahiluna qalu salam Allah subhanahu wa ta'ala wa sọ pé ooru wọn bó ni wọ́n ṣe ń lò ladina yabituna li rabbihim sujjadan wa qiyama. àwọn tó jẹ́ wípé òru wọn kìí ṣe pé wọ́n fi ń sùn níwájú ọba adẹ́dà ni wọ́n máa ń dúró sí bọ́ọ̀lù yẹn ṣe dúró níwájú adẹ́dà ọba adẹ́dà ìdúró lórí lórí ìrùn ní sùjádà àti lóòrò lọ́fi jẹ́ pé. gbogbo ìgbà téèyàn bá ti wà lórí kíyàmù pàápàá jùlọ òru kẹta ìdá kẹta ị ìyí máa fi ṣe kòńgẹ́ oríire Allah subhanahu wa ta'ala òjíṣẹ́ náà sallallahu alaihi ị ní ìyí máa sọ kalẹ̀ ní ìdá kẹta yìí bó ṣe bá títọ́ tóbi ọlá máa béèrè ta ló dẹ́ṣẹ̀ tó ń wá foríjì kó òun foríjì ta ni talẹni tó ní tó fẹ́ tọrọ láyé ní bùkátà táyé àti tọ̀run kó òun fún òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní bí ọba adẹ́ẹ̀dẹ́ ó ṣe máa béèrè ní títítí tásùbà ó tó tí wọ́n àfẹ́jọ́ rẹ̀ ó fi hàn ní gbogbo òru sí ni. Titi, wọn wá pé ká bẹ̀rẹ̀ ká ṣe kí á mẹ́ lẹ́yìn ká máa ṣe ká wá òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ fún sayyidina abdullah radiyallahu anhu ó abdullah la takun mithla fulan má sọra rẹ di bí lágbájá o yìí máa ṣe kí á mọ̀ lẹ́yìn tẹ́lẹ̀ lọ́ba pàtì ni ọba ṣe mọ́ aburú ńlá rẹ̀ ló fi jẹ́ pé èèyàn máa ń ṣègbìyànjú ní gbogbo ìgbà gbogbo ohun tí ò bá ní jẹ́ kí èyàn ó lè máa ṣe kìyàmà lẹ́yìn yóò máa mú kó lọ́rọ̀ rẹ̀ ó bá yí pé àìsunrun lọ́sàn-án ni bó ṣe lè wò kó kéré sunrun lọ́sàn-án bó bá ṣe pé àìtètè sùn ni tètè sùn bó bá ṣe pé orí ibùsùn rẹ ló ló jẹun tó jẹ́ pé òun á máa fi dùn mọ́ ni lọ́lẹ̀lẹ̀ but níwọ̀ntúnwọ̀nsì ni o. Allah subhanahu wa ta'ala kò fẹ́ ká fi nira wa lára síbẹ̀síbẹ̀ torí pé kíni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ni tó o bá dìde lóru tí n tọ́ nǹkan bá fẹ́ máa dojúrú mú sùúrù lọ sùn èyí ni kakọ́ ọwọ́ ní mọ́sítẹ́tì ó rí okùn méjì tí wọ́n so láàrin òpó méjì wọ́n ní ó lè wò lélẹ́yìí wọ́n ní. Zainab lónìí ó ní kí ni fi ń ṣe ó ń sọ ni pé tóun bá ti fẹ́ sùn tóun bí tóun bá ti ń kírun tóun bá ti fẹ́ mọ̀ kọ́ fà mí padà òjíṣẹ́ náà sọ àṣìlá ní ẹ̀tù. tẹ́ ẹ̀ bá ti kẹ̀rẹ̀ ọba adẹ́dá ò ní kẹ̀rẹ̀ fẹ̀yìn náà tẹ́ ẹ̀ bá ti ń ṣègbìyànjú. Allah subhanahu wa ta'ala máa fi rọ̀yìn lẹ́wọ̀n ìwọ̀nba bágbára yín bá ṣe fẹ́ bó bá ṣe mọ̀ ò kẹ́ ẹ máa ṣe but kí ni kọjá tẹ́ ẹ dún ní má tẹ́ ẹ rẹ́gúlà pẹ̀lú rẹ̀ kì í ṣe pẹ̀lú nira torí téèyàn bá fara nira rẹ̀ lé lórí kì í pẹ́ ṣùgbọ́n tó bẹ́ wá naturally pẹ́pẹ́ ah ó ti di system ara yọmọ ìran òòjọ́ bó ṣe rí mu àmọ́ instance kan wá rí ọ̀kan náà ọmọ ayáwa ni ó ń bọ̀ láti Àbújá àwọn tírélà tí wọ́n máa ń pààkì sójú ọ̀nà lọ́ba ram sínú rẹ̀ ó wà ní kómà fún bí oṣù kan tí a máa ń tọ́ fọ́nì ń bẹ̀ tó já gbà yanu bẹ̀ lásìkò òun tuntun ìgbà tó wà ń kómà yìí yóò dìde yóò ṣàlùwàlà yóò kírun tó ti sálámà tán yóò tún dákú padà asiri tó bí ó ṣiṣẹ́ mu magrib tó bí ó ṣiṣẹ́ mu ìṣáì tó bí ó ṣiṣẹ́ mu bí ó ṣe gbogbo ìgbà nu àwọn doctors ọmọ tí wá dání pé àsìkò tí consciousness rẹ̀ ṣẹlẹ̀ yìí wọ́n wá work lórí rẹ̀ kó fi continuous tí òfin ní jẹ́ ibi kíni yóò tún padà sí mọ́ tí wọ́n á lè wò torí pé kíni ó ti dára system ẹ̀ bó ṣe jẹ́ fún gbogbo wa náà nù. No? mọ́sálẹ̀ ńlá tó wáyé pé àdúrà kan lọ́ọ́ máa ń ṣe tí ọmọ ń ṣe rẹ́kúlà lójú ayé tí ìnira kan máa ń fẹ́ dé lójú ohun ìtọ́kọ̀kọ́ gbé sẹ́nu nù ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà àdúrà tó dún ní mọ́lẹ́nu jù ní pé tí kankan bá ti ṣe rẹ̀ bísímìláì lẹ́dí iláyà tó rú máa ẹ̀sìn iṣẹ́ òun fẹ́ràn àdó ọ̀la fi sọ́mà ọwọ́ sọmi wọn àlẹ́ tí máa sábà sí gbogbo bá tí kankan yìí kankan nira kan bá ti dé lójú ohun bó ṣe ṣe lẹ́yìn lójijì nù kankan ló fẹ́ kojú òun lójú ọ̀hún. bó ṣe bẹ́ẹ̀ náà àwọn alùtẹ̀wéèd alátàwọn bá wà nù wọ́n dára sí ọmọ rọ̀díàlá àná nígbà wọ́n fẹ́ bí léèrè nínú sàárè mọ́rọ̀ bùkà dá lọ́ba ọba rẹ tó ń sin láyé wọ́n láwa làwọn máa béèrè yìí lọ́wọ́ àwọn èèyàn láyé wọ́n ní ohun kan wá pé E لا لو كان في دينه صلابة لو صلابة في دينه ó lórí التوحيد tawhid ìmú ọba adẹ́dà lọ́kàn ìdúróṣinṣin lórí ọ̀rọ̀ ọlọ́run ọba ó dúró bẹ́ẹ̀ láyé kí ni ọba adẹ́dà ṣe sọ wọ́n ní yuthabbitu Allahu alladhina amanu biqawli thabit fil hayati dunya wa fil àwọn tí wọ́n gbọ́ láwọn ọba gbọ́ bí wọ́n ṣe dúró ṣinṣin lórí ọ̀rọ̀ ọba adẹ́dà láyé ń bí tí wọ́n ṣe ṣírpù tí wọ́n ò mú bídíà mọ́ ọ̀rọ̀ wọn bí ọlọ́run ṣe kó wọn ró láyé yìí bẹ́ẹ̀ ni àná ṣe kó wọn ró rọrùn. kò yí àdéhùn rẹ padà ló fi jẹ́ àdùn onímọ̀ nǹkan rẹ iṣẹ́ rẹ báyìí ní gbogbo ìgbà dìde lóru déédéé ìmọ̀ pa gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn báyìí tí ó fi jẹ́ pé kí ni yóò di ṣe àárò wa lẹ́dẹ̀ ní tá a mọ àwọn eléyìí mọ́ ni kọba adẹ́dà kó jẹ́ kí wọ́n mọ̀ wá mọ̀ nǹkan dáadáa ó ṣe alẹ́ ní ire òṣìṣẹ́ nasara sílẹ̀ fi ń pè wá sí alaykum bil qiyamil layl ọ̀dọ̀wọ́ yín o ẹ máa dìde lóru. láti yan náfìlà fa innahu dáàbò salihina qablakum ìṣesí àwọn ẹni rẹ síwájú yín ni kanu qalilan minal layli ma yahja'un kékeré nínú tí lóru ni wọ́n máa fi sùn kì wá sí yun nìkan nígbà tí ó bá di wípé ilẹ̀ wa fẹ́ mọ́ bọ́ alifajari fẹ́ yọ wabil ashar hum yastagfirun wọn a máa bẹ̀rẹ̀ dárí jìyàn ibi tá a máa ṣe dé ni forí jìyàn bó sì jẹ́ kó jíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam gbogbo ògbà tó bá ti ń sálámà lórí ìwọ̀n wákàtí márùn kí ni máa ṣe astagfirullah mákìnsìkì mọ̀ sí lọ́wọ́ ọwọ́ lọ́wọ́ ibi tá a bá kù sí foríjì wa lórí rẹ̀ eléyìí pàtàkì kì í ṣe wípé àní ṣe nǹkan kan a wà máa ṣe tàmánà máa jẹ̀ra ń táwọn èèyàn dáadáa ń ṣe láì kó lójú kan a gbọ́dọ̀ gbìyànjú ni kí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kó fi rọ̀ wá lọ́rùn kọjá ká bá ibi tó lérè kọ́ má dá lu àlàyà kó fún alókun tá a fi ṣe. Ramadan náà ti kalẹ̀ kó kókó báyìí kọ́lọ́n jó ṣèṣe ju ẹ̀mí wa kó jẹ́ ká lè gbára dìde kó tó dé. tọ́mátò ṣẹ̀ ti ń bọ̀ nísìnyí á bọ̀ sínú ṣàbàn àwọn sọ́làfù máa ń sọ Rajab oṣù pàjùbà ṣàbàn oṣù gbìn nǹkan Ramadan oṣù kéré ẹni tí ó pàjùbà nínú Rajab tí ó lọ́n kankan nínú Sha'ban kí ló fẹ́ rí kó nínú Ramadan ẹni tí ó ti dún ní ma iṣẹ́ rè láti fi practice ẹ̀ Quran kíkà at worst júùsì kọ̀ọ̀kan lóòjọ́ at worst júùsù kọ̀ọ̀kan lóru tó fi jẹ́ pé kíni ní parí oṣù lọ́kọ̀ọ́rí Quran lẹ́ẹ̀mejì ó dínú ṣàbán ó dọ́gba increase ẹ̀ díẹ̀ lọ́sàn lóru tó bá dínú Ramadan tó wá lóun ó gidigidi amadi <laughs> ṣe é rí. àti wá dúró nínú òrùn ní mẹ́wàá àkọ́kọ́ gan yóò fẹ́ nira tọ́ba wá di tààrin gan ẹlòmíràn fẹ́ máa ṣẹ̀ wá má tají ní ti mẹ́wàá àgbẹ̀yìn ọ̀wà àdébà nígbà àwọn èèyàn bá ń nàró kírun òun ọ̀wà bọ́sẹ̀ gbẹ̀tàn yóò lè máa sùn àníbi wọn bá bá dé bọ́sẹ̀ kan lòún rí kí ń bẹ̀ nìkan náà sọ̀hánàwà. torí pé kí ni ara ò yùsùn ara mùsùlùmí dẹ̀ yẹ kó yùzù o ti di ó jẹ́ torí pé ara àwọn ẹni rẹ tó kọjá lọ ti yùzù ló fi jẹ pé nínú Ramadan yẹn subhanallah téèyàn bá gbọ́ oríṣiríṣi tí wọ́n ṣe nínú ìbàdá bí wọ́n ṣe ń dìde mú ka Qur'an lóru lẹ́yìn tọrẹ ní ire lọ́yẹ kájọ kọlọmọsá fi sí ọrọrùn fún wa. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خير أنتم جزاكم الله خير نعم أعطي ياباني بي كانوا السلام عليكم one نمبر one تو ثري فور فايف فايف نعم أوكي سكس six okay. seven eight nine nine you um, kan ti ṣíwájú sá. <laughs> nínú àwọn ọmọ ìyá lóbìnrin náà ni wọ́n béèrè wípé nípa nǹkan oṣù ni so wọ́n ní àwọn gbọ́ yín pé àsìkò tí nǹkan oṣù bá dá sí náà ni kéèyàn ó ṣe ìmọ̀ra kó lè bẹ̀rẹ̀ sí ní kírun rẹ̀ padà. bẹ́ẹ̀ so wọ́n ní instance wà tó ṣe ó pé bóyá kíní yẹn máa ń wá fún bí ọjọ́ méjì tẹ́lẹ̀ bóyá lẹ́yìn ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bímọ ó dínkù sódi ọjọ́ mẹ́fà so ọjọ́ mẹ́fà yẹn náà lọ tún ṣe díẹ̀ so ó tún wá di wípé ó máa dá níbi ọjọ́ karùn-ún àwọn bẹ̀rẹ̀ sí ní kírun but tó bá ọjọ́ kẹfà yẹn àwọn á sì rí àwọn traces kan lójú lẹ́yìn ojú ọjọ́ ọjọ́ karùn-ún yẹn bóyá ó dá níbi ọwọ́ um, ìdájí so lójú ọjọ́ yẹn àwọn onírìn kankan so àwọn sì ti mọ́ra àwọn máa bá ìrùn lọ tó bá dọjọ́ kẹfà yẹn àwọn á rí traces. ṣé traces ni wọ́n rí bíi yellowish ni àbí dúdú ẹ̀jẹ̀ nǹkan oṣù kan tó bá jẹ́ wípé wọ́n ti mọ́ tí jùfóf ti ṣẹlẹ̀ ìyẹn gbígbẹ́ yẹn ti ṣẹlẹ̀ tí wọ́n ti ń kírun tó lẹ́yìn tí wọ́n ti rí gbígbẹ́ yẹn ni wọ́n tún wá padà rí nǹkan tó rí bíi fẹ́sífẹ́sí kí wọ́n máa kí wọ́n máa dara wọn láàmú lórí rẹ̀ kí wọ́n kírun wọn lọ. sà tó bá pọ̀ nǹkan bóyá ẹ̀jẹ̀ yẹn gangan náà ni wọ́n rí. ẹ̀jẹ̀ yẹn gangan ni tó bá jẹ́ wípé dídá tó dá kó tó di wípé wọ́n túgbà tí máa dá sí ni ara rẹ̀ náà. ẹ ìtọ́ni ẹ bèrè wípé ìrún tó ń ti wá kí láàrin méjì yẹn ń kọ. mistake ni. ok but gbogbo period láti ibi ọwọ́ àárọ̀ tí wọn ò fi rí anything bẹ́ẹ̀ tó fi di the next day. tí wọn bá ti rí nǹkan wọn mọ̀ kí mu. tí wọn bá wá rí tí wọn bá bẹ̀rẹ̀ sí rí wọ́n stop but tó bá jẹ́ wípé ìgbà tí wọn ò rí nǹkan yẹn kì í ṣe pé àsìkò tó máa ń tí wọ́n máa ń rí sí ó tí ì tán kí wọ́n máa kí wọ́n máa wọlé. mi ò mi ò gbá mi ẹ sá. masala jọ méje ló máa fi ń rè. naam. ada rẹ wá wí pé kọ̀ wá tí ì wá ọ wá dúró níbi jọ kí wọ́n ṣe wọ́n yóò wá nù sí mi. ok. Uh -huh anything bá ṣẹlẹ̀ tó bá wá di pé jọ́kìjì yẹn tó ó dá kò dá o wọ́n mọ̀ wọ́n mọ̀ kí tí wọ́n bá wá rí anything tó bá yẹ pé wọ́n rí gbígbẹ wọ́n rí mímọ́ níjọ́ keje yẹn wọ́n ti wá ń kírun wọ́n á di bí ijọ́ kẹjọ wọ́n tún wá bẹ̀rẹ̀ sí rí bí fẹ́sífẹ́sí wọ́n mọ̀ wọ́n rí màkà wọn kírun wọn lọ. ok ọlọ́kùnrin ọ̀hún. Assalamu alaikum. Wa alaikum salaam. ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ túbọ̀ ṣàlàyé nǹkan kan fún mi. mo gbọ́ program kan ní last two weeks so nípa ìrun juma wọ́n ní pé tí imam bá ti kó lórí òrùkù ní rákàlẹ́ nkejì táwa join wọn wípé sọ̀rọ̀ ìgbà tó ti kó lórí òrùkù yẹn wípé tí wọ́n bá wípé ìrun zuri làwa máa kí kò mí wá gbálà yẹn yé. àlàyé rẹ̀ náà nìyẹn. ok àbárùn yẹn nìyẹn. ṣé o bá ìgbà tí ń tó yọ ọlọ́run kan mú kó fún ọ ní pé kò ní ṣèkọ́ màmá ṣùgbọ́n tí ọmọ pé ń tó ń bọ̀ kò mọ̀ bóyá rákà kejì náà wà ní àbí rákà àkọ́kọ́ kò wà pàmísíbù fún kó wá sọ pé òun ò dúró sẹ́gbẹ̀ẹ́ kan náà kóhun ó fi máa wò bí wọn ó ṣe kí kóhun tó jọ ìwọn rárá gbogbo àdúrótún fọsọlù gbogbo bó bá ṣe condition tó bá ti bá wọn náà jọ ìwọn kọ wá rí bó ṣe rò sí ọ wọn lórí ìrókò definitely ọ bá jí mọ ok wọn ti sálámà má ṣe sálámà dídìde tí wàá dìde báyìí wà mọ́láká mẹ́rin zuru wa ó ṣe rí kan ní wọn àwọn sàbẹ̀ níbàwọn ṣe máa ń ṣe ni. ẹjọ ìkejì lórí. ọ̀rọ̀ inú ayé ọbẹ̀ tó láàfíà àwọn àyímọ̀tún masajid àwọn àyímọ̀ masalasi wọ́n kọ àwọn àbéèrè kan lórí àsìkò oorun òfin tó de jimá àti oríṣiríṣi báyìí wọ́n gbé fún Sheikh Muhammad Nasir Al-Albani wípé ẹ bá ṣàlàyé lórí rẹ̀ wọ́n wá ṣe àwọn àlàyé yẹn pẹ̀lú àwọn ẹ̀rí òun ló bí tíra ajwabatul nafi'a àwọn àdáhùn tó ní àǹfààní ló mú wa ẹ̀yìn ó rí nǹkan báyìí lẹ́yìn rẹ̀ no towards the end inshallah. ẹ̀yọ́ lórí birthday. birthday kí ni jẹ́ jẹ́ bẹ́ẹ̀. mo gbọ́ wípé kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ de èèyàn béèrè lọ́wọ́ mi náà ni. na mo wá sọ fún mi láàmú àhàlẹ́ lẹ́wọ̀n mi nílẹ̀ ìrọ̀lẹ́ kò níbi sínú ẹ̀sìn ẹnu islam. èmi náà mo ṣàlàyé fẹ́ni yẹn bẹ́ẹ̀ bọ̀ ó wá ní pé bóyá ọ̀rẹ́ tí ò gbọ́ yé bẹ́ẹ̀ wípé wọ́n wá ń ṣe wípé tán wá fún àwọn lóúnjẹ wípé ṣé àwọn lè jó oúnjẹ. tó bá jẹ́ wípé kíkọ́ yóò kọ́ lẹ́kọ̀ọ́ wípé kó lórí irú bẹ́ẹ̀ kó kọ́ ó bá jẹ́ pé aláìmọ̀kan ni kó ṣe ìkọ́ mọ́tò lọ́jà lé lórí. sọ́tì rẹ̀ ẹni sìn kọ́dà mọ̀ àwọn àfáà pọ̀ tó jẹ́ pé àwọn gan ni wọ́n máa ń pè sírù òde bámu ó ti wá há sínú pàkúté irú àwọn àfáà bẹ́ẹ̀ ó rò pẹ́ sìn ni kódà àwọn àfáà bẹ́ẹ̀ wọ́n máa ń sọ̀sọ́kúsọ yìí pé òjíṣẹ́ lálàsílàǹgá máa ń ṣe bátìdè pé máa ń gbààwẹ̀ níjọ́ níjọ́ mọ́ndé oríṣiríṣi ẹ̀rí tí ò fẹsẹ̀ múlẹ̀ àwọn ará ẹni yẹ pé òun náà lágbọ́ ṣe ń táwọn àfáà sọnù òun náà há síbẹ̀ ọwọ́ agbóúnjẹ wa ìwọ́dẹ̀ ti gbọ́ igbe kèé sára ẹ̀sìn sóti yé báyìí ní sàn òun ò gbọ́ yé kò tí gbọ́lá yìí yẹn pàpà tó o bá ní ọ̀dàlù láyà kí ni n ta fẹ́ ṣe gan ká jẹ́ kí o gbọ́ yìí kì í ṣe pé a kàn fẹ́ a fẹ́ kó tó o bá dàlù láyà bẹ́ẹ̀ o ṣe nǹkan kan kò gbọ́ yìí lọ́kàn máa wò pé ah, àwọn tí yẹn ó tún wá gbà fún ó gbà ó gbà lé wọn lọ́wọ́ tàbí pé wọ́n sọ pé sáwọn wọn yún ni àwọn oníṣòkòtò sófin yẹn àhálà katakítí làwọn ọ̀hẹ́ wọn ò dẹ́sìn mọ́ àwọn àfìwé kéwú ni wọ́n sọ ọ̀lùsàn wàá pè jókòó wàá ṣe gbogbo àwọn àlàyé fún àtàwọn ẹ̀rí tó wà ń bẹ̀ bó ṣe jẹ́ pé ẹ̀sìn tẹ̀wọ̀kífì ni ẹ̀sìn ẹ̀gbà wá ni ẹ̀rí tí wọ́n mú wá ṣubuhat tí wọ́n mú wá wípé òjíṣẹ́ náà àsánà ṣubuhat dẹ̀wọ̀n ọba yẹn jù rẹ̀ gbogbo eré ó ṣe púpọ̀ àwọn àlàyé rẹ̀ fún tí ó fi gbọ́ yé pẹ̀lú àdúrà tó bá ti fún láwọn gbogbo àwọn ẹ̀rí níjọ́ míì kò tún ní gbé wa mọ́ òde tó yóò bí ọ léèrè pé ṣé ètò òun wá ṣe yìí ní ìsìn kọ́ kó fi ṣe sọ́dọ̀kà fún àwọn yẹn wàá gbà tọba ti ṣàlàyé fún ma tọba tó wá ń gbé mi bọ̀ njọ́ mi sọmọ yìí gbé kọ̀lẹ́rì mọ́. Assalamu alaikum. Alaikum salam. Uh, sir, maybe two questions from me. Lama, lama. Number one, uh, lórí ọ̀rọ̀ last week ẹ ṣàlàyé nípa one third of the night tí ọlọ́run sọ̀rọ̀ máa ń sọ kalẹ̀. So many need completing beyond that. Ìṣòro yìí mo mo ní kíláàsì yẹn. I just had to think njọ. ṣé mo fẹ́ kẹ́ really explain ṣé ló máa tó bá sọ̀kọ̀ alágbàntọ́ tí alfajir ni àbí. èmi gan tẹ́ tí gbọ́ question rẹ̀. pé kọ́ lórí alábẹ́sẹ̀ ọlọ́run bá sọ̀rọ̀ tààlà máa sọ̀kalẹ̀ last one third of the night. bẹ́ẹ̀ni bó ṣe bá ti tóbi ọlá rẹ̀. so tó bá ń is it that uh, láàárọ̀ máa around that time yẹn bí that one last one third sí àsìkò alfajir mm. ni. Mm -hmm question ma pe àtàlẹ̀ ah, ewu mi tó ń tó ń sin tó ń àforíjì tó ń àforíjì ṣé around that time long that period ni àbí a particular. láà period yẹn period yẹn period ni so ẹnikẹ́ni tí ó bá bọ́ sínú àsìkò period yẹn lòjíṣẹ́ náà sáà sílám sọ yìí pé má jẹ́ ni tí ó máa sùn ní àsìkò ni that within that period that within that period kí ẹ máa kí a máa ṣe. okay the other another thing to consider is lórí mika fatawa ní fatawa kan ti mika lórí kí wọn tẹ̀lé imam ni àwọn mú reference Sheikh Al-Uthaymin wọn pé ó advise ó pass fatawa pé ẹni tó bá ń tẹ̀lé imam tó bá ń jẹ jealous istihara tó bá ṣe jealous istihara istiraha istiraha that tí imam yóò bá ṣe kóun náà máa ṣe kó dúró torí pé ó máa ó máa tako pé aláwọ sọ tó sọ pé ó tẹ̀lé pé ó máa dìlé. alimami domino. so but i'm not i'm more more ti máa because èmi máa ń wo bí mi tó máa ń wọ because i was looking there ah aláwọ sọ wàásù sọlú kara máa yí tó mo sọlí. ẹ sọlú kan máa rọ ètò mọ ni wò sọlí ìtìbá ìmáàmì láti tẹ̀lé ìmáàmù rẹ̀ ló fi jẹ́ pé àdínú eh, àwọn afán tí position àwọn ni pé bídà ni wípé tá a bá dìde lórí rúkú kàkà ọmọ yà bọ̀ tí wọ́n bá ń tẹ̀lé ìmáàmù tó yẹ pé tó bá dìde lórí rúkú wọn ká ọmọ yà àwọn náà ká ọmọ yà ìtìbà lè ìmáàmù yìí tá a bá ń sọ yìí pé wọ́n ní eh, ntí màá bá ń ṣe agbọ́dọ̀ bá ṣe tá a bá sọ yìí pé wọ́n béèrè lọ́wọ́ mọ́rán pé wọ́n béèrè lọ́wọ́ Sheikh Muhammad Nasir Al-Albani wípé wọ́n mú ẹ̀rí wá wípé tí màmú bá jókòó tó ń kírun jókòó kí ni ká ṣe àbájẹ káwọn àwa náà jókòó pẹ̀lú imam ni oníbèrè wa sọ wípé but àrùn nìyẹn náà sheikh muhammad sallallahu alaihi wa sallam pé àrùn wo ló kọjá kí èèyàn má lágbọ̀ yìí pé n tó ṣe ohun tí ìmáàmù bá ṣe tó bá tako tó bá tako súnà àìlágbọ̀ rẹ̀ náà ni nínú àwọn ẹni kéré tó ti kọjá lọ wọ́n ní olórí tó jẹ́ pé ó kí àsùbá ní rákà mẹ́rin lẹ́yìn àwọn tí wọ́n kírun lẹ́yìn rẹ̀ ta ni sahaba abdullahi ibn mas'ud rọ̀dọ́lá ánú wọ́n sálámà tán ó ní ṣe mo fi kún fún yín wọ́n ní kí èso nílò ní fi kún fún wa àwa ń tẹ̀lé òjíṣẹ́ láàárọ̀ àníká tẹ̀lé eh, wọ́n lọ answer question rẹ̀ ń bọ̀ bá dọ̀hún sótì yé báyìí nìsín tó lójìṣẹ́ lásán làásán làásán pé من أما الناس فأصاب الوقت وأتم الصلاة فله وله ẹni tó bá kírun fún àwọn èèyàn ní imam tó kírun pé tó kí sásìkò tó dẹ̀ kí pé bó ṣe yẹ kó kí yóò gbalada àwọn anajama náà yóò gbalada wa man intaqasa min dhalika shay'an tó bá dín kankan kù nínú rẹ̀ o àwọn jama gbalada àwọn ọ̀dẹ̀ kú ẹsẹ̀ rẹ̀ so advice ṣé advice wà pé in case tá a bá rí imam tó bá ń ṣe sádùlù. tó bá jẹ́ wípé oúnjẹ sádùlù tó dẹ̀ jẹ́ wípé kọ́bùlù wa ó ṣe fìtínà nínú masjid masajid wa tó o bá káwọ́ mọ́ yà ń gbà kan subhanallah tó o bá ti sálámà báyìí wọ́n ó lu ẹ̀ jáde ní mọ́tíláṣí nínú masajid wa nígbà kan ó ti dẹrùn nísìnyí alhamdulillah. tó o bá ń dáná fìlàkì tó o bá bọ́ sí masjid ó ṣe o káwọ́ mọ́ yàrá yìí wọ́n rò ẹ̀ jáde wọ́n rò ẹ̀ jáde ní masajid ni tó nígbà ya alhamdulilah àwọn èèyàn bẹ̀rẹ̀ sí wá ìmọ̀ àpò ìmọ̀ náà ni máa ń ṣoògùn gbogbo àìsàn yẹn ó di pé wọ́n rí i pé ah lùsùsù tó wá lórí pé kírun gan Kada dáwọ́ lẹ̀ ìbẹ́ni wọ́n ti ń yẹ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lólúkálùkù wọn náà ń náà ń di wípé àgbọ́yé ń lọ síwájú tí ọba ti tí ti di pé fitna máa ṣẹlẹ̀ ah, tó dẹ̀ lè bí ààrẹ because definitely tó bá fi wé di lílù I mean kò ní make sense àwọn tí wọ́n fẹ́ ṣe wọ́n rò pé ẹ̀sìn làwọn sunna okay nínú <laughs> nínú ọ̀kan náà ọmọ ẹ̀yà ní Medina Medina ti nàbí sallallahu alaihi wasallam wọ́n ṣe rọ́fù yẹn lẹ́yìn ní ọ̀pọ̀ náà kọ́fù tó wọ́n rọ́fù ẹnìkan dẹ̀ dé dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n fà lọ́wọ́ pé kọ́mọ̀ ṣe rọ́fù wípé irun ṣíà ló ń kí ẹnì kejì náà sọ pé rárá súnà ló ń ṣe ẹ̀rí wà fún ọwọ́ di fanfa nínú masjid so bàtìṣà pé tọ́hún yẹn yàtọ̀ sí nígbà tí ẹnìkan ti chẹ́kẹ̀ pé rárá súnà ló ń ṣe ẹ̀rí wà fún yẹn okòràrò so subsequent bó ṣe rí ọmọ ẹ̀yà tó ń fi hafdu wọ̀rọ̀ fún ọyà yẹra fún so irú kan máa ń ṣẹlẹ̀ ó wáyé pé pọ̀ mi ni wọn ò ní sọ pé wọ́n ní a ah, ẹni bídíà ni wọ́n lè gbá létí wọ́n lè máa gbá létí gbá lè gbájú gbá wọn. <laughs> so so sir in this <laughs> situation táwọn fan wa nítorí àwọn experience maybe kọ́ máa yọ̀ eh, máa lè ṣe. kéèyàn ṣe ń tọ́jẹ́ sunday. kéèyàn ṣe. ń tọ́jẹ́ sunday yes even when the Imam Itilaf yes, someone. Okay, the, the last question is yeah. Mm. Mm. okay. Last one, I didn't know what I said about Zainab, uh, Zainab, uh, Oh, Abdullah bin Masood. Ní orí sísá. Nǹkan kà náà. Is it wọ́n ṣé wá jẹ́ bí ẹ̀rí fún àwọn ẹlòmíì pé àwọn jókòó sílé kíyàwó wọn ṣiṣẹ́. Rà kò sẹ́rìí mẹ́, wọ́n ń ṣiṣẹ́ lásìkò àwọn ṣiṣẹ́ but kò tó ó ń ṣiṣẹ́ kò tó tó ń tó túmọ̀ sí ni pé tí ọkọ tọ́ba ní ìfẹ́ ló gbólóhùn olòṣì tọ́ba jẹ́ ẹni tó kù káàtó fún tí ó dẹ̀ wà lọ́wọ́ ìyàwó débi pé ó ń yọ zakat nínú ẹni tí zakat tọ́ sí òun lọ́kọ yẹn náà so ti yé báyìí nísìnyí but ọkọ ò lè gbé zakat fún ìyàwó rẹ̀ torí pé responsibility ìyàwó rẹ̀ ọrùn rẹ̀ lọ́wọ́ but responsibility ọkọ kò sí lórí kò sí lórí ìyàwó náà ṣó ti yé náà. sọ́wọ́n rẹ̀ kan tó lọ. báyà kan sọ́ra ń tẹ̀lọ. sọ́wọ́n jẹ́ kí yára yín gbẹ́lẹ̀ fìdá ẹ̀sìn. ṣe mo fẹ́ kí ẹ bá ṣàlàyé díẹ̀ lórí ọ̀rọ̀ òṣèlú Muhammad sallallahu alaihi wa sallam. tí èèyàn bá kí irun jàmá fún odindi forty days ọlọ́run ọba ó yọ̀yàn kúrò ní ẹni tó jẹ́ monafric tó bá ṣe muwazaba lórí rẹ̀ yóò ní wípé ìdúnnímá tí ò tí ò mí sí àwọn ọmọ yẹn tó ń bá nà lọ́sọ̀wá. obìnrin wa béèrè àwọn táwọn wà nílé ń kọ́. tí wọ́n ń kírun nílé irun tóbìnrin kí ń lé bí irun jamani torí súnà rẹ̀ ni pé kó kírun lé. bàbá fẹ́ kírun wá sí masjid o wọ́n ní kí wọ́n má kọ̀ fún un ṣùgbọ́n tó bá ń bọ̀ kó má fi tùràrí sára kó má múra ní múra tí ó fa fìtínà ṣó ti yé báyìí nísìn but kó kírun nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ ló lọ́la jù. àwọn ni àwọn kò pọ́sibú káwọn ò kírun gbogbo forty days tán kí àwọn ọjọ́ yẹn ó mọ ìyọ́ láàyè fún wọn. Ah, ọlá ló wà fún wọn tó ń túmọ̀ sí pé gbogbo ibi tí wọ́n bá ti kírun lọ́lọ́lá lópin ìgbà tó yẹ pé ibi tí ó pamọ́ ni bí ibi tí obìnrin ọba ṣe bí ibi tí obìnrin bá ti kírun bá ṣe pamọ́ sí bẹ́ẹ̀ ni ó ṣe ní ládàá sí i ṣé láìwá tẹ̀tìbíkì tí ó sì nínú rẹ̀ pé bóyá wọ́n ṣe ń kó sùn ní àárín ìjọ yẹn kọ́. ọlọ́wọ́n bí ó ṣe pẹ́ síra wọn ǹdọ́kàn pàtàkì ni pé gbogbo ìgbìyànjú tí máa ń ṣe kó má jẹ́ kí ìyọnu ọkọ ọbọ mọ̀ ń lọ́wọ́. Wàlẹ́kùn sàlántìlá. Wàlẹ́kùn sàlántìlá. Ẹ jọ sàmú fẹ́ bẹ̀rẹ̀ pé tí obìnrin bá ń kírun nílé àwọn ìrun tó máa ń lépa máa ń kí sókè. irun ṣé wọn ọ̀ràn yẹn àbí. bẹ́ẹ̀ni wọn ọ̀ràn yẹn àwọn nǹkan máa ń kí sókè ṣé a lè máa kí àwọn súwàsì yẹn lọ sí òkè. bẹ́ẹ̀ni irun wá irun obìnrin àti tọkùnrin kò sí àtọ̀ ńbẹ. asalaamualeykum sọlá ẹlẹ́kùnrin ìyá wa mo rò pé báwọn yẹn ṣe ń béèrè náà lẹ́ ń gbọ́. <laughs> so èèyàn kan béèrè ìbéèrè lọ́wọ́ náà lẹ dá ọ lé so ẹ dákun tí wọ́n ti béèrè ìbéèrè ẹ wá mú sòrò kí wọ́n parí ìdáhùn sí ìbéèrè yẹn so ká máa sílẹ̀ kọ̀ọ̀kan ẹ dákun. nípa ọ̀rọ̀ ìjísọ́ ọ̀hún sọ̀lá ilé tí ajá àti àwòrán bá wà bí mọ̀láyà káwọn ní wọ́ọ̀bẹ̀ màláíkà aláàánú màláíkà kú ọ̀wọ̀ bẹ̀ lọ́wọ́ kan. aláàánú lòun náà o torí sẹ́ tí wọ́n rán lọ́wọ́ sí. so irú àwọn tí ọlọ́run káyà pé ilé kojú sí mi kojú sí ọ ni wọ́n gbé inú ilé tí wọ́n inú yàrá tí wọ́n sèfù kó nínú àwọn àbúrò ọ̀tá wọn tẹ́ ń bẹ ní gbogbo àwọn ilé yòókù wọ́n ní àwọn àdánwò píṣọ̀ kankan ṣé táwọn ikú ń lè affect náà torí wọ́n jọ ń gbé ní the same bill. kó mójú tó tara tẹ̀. Hmm. then tí a ló yẹ kó jẹ́ olùpèpè sẹ́sìn. ẹni tó ní mà. torí à ń rí àwọn kankan tí ó ń jọ wá lójú ara ẹni tí má béèrè àwọn kankan lọ́wọ́ yẹn máa ń sọ àwọn kankan fún mi pé ó láníyàn tó dáa ṣé àníyàn tó dáa àti ṣé tó wrong ṣé yóò takora wọn ní ojú àtakora wọn but mi sọ fún ọ yìí pé téèyàn bá ṣiṣẹ́ tó rọrùn tọ́ba lánìyàn tó dáa ó takora wọn because ìmọ̀ gbọ́dọ̀ ṣáájú. náà torí àwọn nǹkan tí à ń rí lọ́dọ̀ wa ń ní mílà mi mi ìfẹ́ react torí mo mọ̀ dọ́dọ̀ ìgbà omi òdòdó ni. ó lánìyàn tó dáa tí mo sọ yẹn torí pé mo mọ̀ pé onígbín ohun tí ń wá mọ̀ ni ó dẹ̀ ń jẹ́ àpéjọ. ẹ jẹ́ mú wọn ṣe afáàmìkọ́ ni mo wá lọ́bẹ̀ mo lọ kí ibi àgbà ilé wọn ló ti parí nígbà mo débẹ̀ jígà ni mo bọ́ sẹ́ni tó ti yọ ti ilé tí wọ́n bẹ̀ wọ́n yọ jígà àti ilé wọn tó ń mu ni àmọ́ ní kí wọ́n á kí wọ́n lẹ́yìn ti parí ilé kí náà ni o tún ń fọ́ ara rẹ fọ́ ilé. abẹ́rẹ́ nǹkan mọ́lẹ̀. lákòrè nǹkan mọ́lẹ̀ wọn ni wọ́n fún òun ní fatuwa pé anabi sọlọ rẹ sàlá ó lọ kí sàbí kan lé ah. wọ́n sọ fún sàbí ẹ ó láǹfà náà wá tu wípé master bedroom tó ní bí ẹni tó ń pe àlùjẹ ló wá sílé pé àbúkọ ọ̀nà wa yọ jíga tí wọ́n bẹ̀rẹ̀ sí tú wúlé padà máa sọ fún mi ẹ béèrè béèrè yìí mo ní kí ṣe gbogbo àdìsí lẹ́yìn ká máa tú tí wọ́n gbogbo àdìsí lẹ́yìn máa tú wọ́n sọ fún mò ń sàbàkù kí ṣe wà á ta kò wọ́n yìí kàn gbogbo nǹkan bẹ́ẹ̀ tí wọ́n fi ní ìsìn pé ohun tó ń wọlé rẹ̀ lulẹ̀ ní ìsìn mi ò rí nǹkan ní ọ̀rọ̀ ó lé àdìsí ni pé mo ń takò àdìsí mi ní ìtakò àdìsí. sórí bó ṣe jẹ́ wípé àlè kàn mọ́ àyà Quran ká máa tu bó ṣe wà àfi ká tẹ́tí sí ntí bí òjíṣẹ́ náà sàásánlá ń ṣe tu máwọn afáà ṣe gbà lẹ́yìn ẹ̀nà òjíṣẹ́ náà sàásánlá ọ̀rọ̀ òjíṣẹ́ náà sàásánlá náà á tu ni bí àwọn afáà ṣe yẹn ni bí àwọn sàábé ṣe gbọ́ yìí ó di wàhálà rẹpẹtẹ lórí ọ̀rọ̀ wípé a ní tọ́lẹ̀tì nílé a ní tọ́lẹ̀tì nílé bíi pé àwọn ọmọ ẹ̀yà lóríṣiríṣi pọ́tì wọn inú kọ̀rọ̀ yàrá ni wọ́n ń gbé sí oríṣiríṣi wọn ò ó di wàhálà rẹpẹtẹ n tó àṣetánì fi fọ́ àárín wọn nìyẹn tọ́ pé títí bá ti ń sọ̀rọ̀ yẹn àárín wọn ẹ̀rọ wọn ó ó ṣe bí ń dàrú téèyàn bá ti rí torí tí mo bi wọ́n léèrè nígbà yẹn náà ni wípé bó o ṣe tù yìí àáfàá wo ló tu bẹ́ẹ̀ láyé torí tí Allah subhanahu wa ta'ala tó fi pọ́n wa lé jù yàtọ̀ sí kó fún wa ní ẹ̀sìn yìí tó fi pọ́n alẹ́ jù ń bẹ̀ ni wípé ẹnìkan ọ̀kan dèdè wá láti ẹni wà bí tàwọn ẹlẹ́sìn yòókù kiri nǹkan kan kó mú nǹkan kan wá tí ìṣara rẹ̀ kọ́ wa lọ láyọ̀ ara àwọn èèyàn rárá kò sí bó ṣe bó ṣe ń pilẹ̀ ni àwọn sàdé gan mú àwọn nǹkan wá wọ́n ń ṣe ìṣe àlá àwọn sàfẹ́ ogun sọ pé rárá àwọn ọ̀gbálẹ̀ ìbẹ́ẹ̀ ló ń kí ó lọ́dọ̀ òjijì náà àtọ́lá wọ́n pè sákèsì bèlè ń tasẹ́ àwọn tá a wá wá lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn ló fi jẹ́ pé kò sí ẹni tó bá fẹ́ ṣẹ̀sìn bó ṣe wá ní ògidì kò rújú títí dìsìn títí dìsìn bó ṣe wá nípìnlẹ̀ kò rújú. Allah subhanahu wa ta'ala tún á fi nǹkan tó pọ̀ ó fi ṣèrọ̀rùn fún kíni tíra gan tó jẹ́ pé àáfàá mi ò rí gbọ́yé wọn ò ní àṣẹ̀sì sí ọmọ tó ní ṣínkó pọ́kú lówó ẹ̀ nísìn tó dẹ̀ rí íńtánẹ́ẹ̀tì gbé sí tíra tá àáfàá yẹn ò rí lẹ́sẹ̀kẹsẹ̀ yóò tẹ́ nísìn wọn àlàyé wà ń bẹ̀ tí ó fi lè béèrè lọ́wọ́ àwọn àáfàá wípé à ẹ̀gbọ́n ọ̀rọ̀ báyìí ò kí lálàyé rẹ̀ náà Ibn Hazm az-Zahiri àáfàá ni kò sí dáàtú ń bẹ débi bá àwọn àáfàá sọ yìí pé tíra rẹ̀ al-Muhalla tí èèyàn ọba tí kà táàfà ọba tí kà kì í jọ́ sí èèyàn gan táàfà ọba tí kà Muhalla Ibn Hazmi tàbí Ibn al-Mughni Ibn Qudama kọ́mọ́ sọ pé òun dẹnu ilé fatwa nínú ọ̀rọ̀ Ibn Azmi, wọ́n dáa kọ Tirmidhi ó ní majhul àmọ́ kò rí tíra rẹ̀ rí ìmáàmù Tirmidhi ọmọ ẹkẹ́rin ìmáàmù Bukhari ni àìmọye ìgbà tó yẹ pé tó máa ń sọ̀rọ̀ á ní hadithi mo béèrè lọ́wọ́ Muhammad bin Ismail ẹ̀yin àfáà mi Bukhari lórí báyìí báyìí báyìí ó ní báyìí ni ó ṣàlàyé rẹ̀ báyìí ní báyìí mọ́tẹ́lẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní lawla an ashqa ala ummati. لأمرتهم بالسواك عند كل الصلاة bí ìbá ṣe pé kí n má fara ni àwọn ọmọlẹ́yìn mi ìbá pa wọ́n láṣẹ yìí pé kí wọ́n máa rin orin nínú gbogbo òun tí wọ́n bá ké Zayd bin Khalid al-Juhani radiyallahu anhu náà sàbí tọ́gbà àdìsí wa ibi etí rẹ̀ ó ní orin rẹ̀ máa ń wà tí wọ́n bá wá ti ṣẹ̀kọ́ mà yóò mú yóò rún orin kó tó ní kó ṣe takbiratul ihram kí ni ìmáàmù Bukhari sọ́nbẹ̀ ìmáàmù Bukhari ní eléyìí ló ṣe àlàyé bá a ṣe lo hadisi ju ẹni ọ̀dà rìwáyà wa lọ torí pé kí ni òun ló gbà hadisi wa òun ló lò yìí ó gbọ́n tí ó gbà wá ju ẹni ọ̀dà pọ̀sán lọ tó ti yé báyìí nìsín so bí ó ṣe jẹ́ pé aya Quran tá a bá rí abẹ́rẹ́ lọ́wọ́ àwọn àfa kí ni àlàyé eléyìí tí wọn ò bá tí ì lálàyé lórí rẹ̀ wọ́n ní àwọn náà lọ́wọ́ àlàyé lórí rẹ̀ nísìn mẹ́sẹ̀lẹ̀ gẹ́gẹ́ bíi ti ìmáàmù eh, Ibn Hazm az-Zahiri Abul Ashbal sheikh imam uh, ahmed shakir afáàlá dìísì ni afáàlá ni onígbìyànjú ni wọ́n gbá afáàlá ni wọ́n tí wọ́n jáde láyé musannif abi shayba àti musannif abdulrazak wọn ò rí sódì yé báyìí àwọn tí ó ka secondary school madrasa islamiyya tó ní pọ́kúlù wẹ̀ lọ́wọ́ tí ń kó owó bá ten thousand or five thousand tó dẹ̀ pé internet lórí yóò àṣẹ́sì tirimizi nìsí yóò dé àṣẹ́sì musannafa abusheba àti abdulrasaq sọ́wọ́n pé ntí wọn ò rí hun òun ò rí tiẹ̀ ọ wá kù àlàyé ẹ àfa òfin tí àfa yẹn pass lórí nǹkan ọlẹ́mọ̀ rẹ̀ rí kì í ṣe tuntun kò rẹ́rì ìwọ́n ti wá rí nísìn definitely yóò yóò change situation ló fi jẹ́ pé kí a máa béèrè kí ni túmọ̀ hadith yìí mi mọ́tàlá àwọn kan bẹ̀rẹ̀ ńgbà kan òjíṣẹ́ lásìlá àṣọlá ní ètò dájú ní sáfù obìnrin ó ní tẹ̀yìn ètò dájú ní sáfù ọkùnrin ó ní tó túmọ̀ sí pé tóbi ní ọ̀bà ìṣòtò sáfù kí wọ́n bẹ̀rẹ̀ látẹ̀yìn sáfù àkàntó pẹ́ tó sọ bẹ́ẹ̀ láyé but àwọn kan fẹ́ lò wọ́n bá wọ́n wá bẹ́ẹ̀ tó sáfù wọ́n wàá to sáfù látẹ̀yìn mo wá ń béèrè lọ́wọ́ wọn pé tí sáfù yẹn bá wá kun tó bá kẹ nìkan ṣé yóò jẹ́ mọ́mù fún yín wájú ni àbí bó ló ṣe tò yókù sọ ti yé báyìí ló fi jẹ́ pé gbogbo àwọn nǹkan báyìí èyí ó béèrè ẹ̀rí tó wá báyìí o kí làlàyé àwọn àfa lórí rẹ̀ bó ni wọ́n ṣe tù ni wọ́n máa fi sọ yìí pé má dá sí nǹkan kan nínú ó mọ̀ yìí ó mú opó ní ọ̀dì wá tí ìbá ṣe pé àwọn aṣíwájú ti sọ̀rọ̀ lórí rẹ̀. nípa ti diamond bank tí mo gbé ní lásù. diamond bank. kìí sáwọn nìkan wọ́n ṣe but àwọn ló. màá yìí ṣe gbìyànjú lórí ẹ̀ ṣàlà mo fẹ́ pè wọ́n kí n tiẹ̀ mọ kí ni wọ́n ń ṣe. ní mọ́sálásí tó kéré púpọ̀ tí o tó yẹ pé bá a sọ̀rọ̀ gan téèyàn rántí jẹ́ bí àwọn tó wà lẹ́yìn ìmọ̀ ogun náà só nídìí kéèyàn tó sẹ̀tún máa gbé spíkà sí àyà torí kó sẹ̀tún wá bẹ̀rẹ̀ kíra tó pé kíra yẹn ó wà mọ etí láti inú spíkà gan. yóò máa jẹ kí ni. yóò mọ etí pé torí pé spíkà kan wà ní mọ́sáàsì. bẹ́ẹ̀ni. mọ́sáàsì wọ́n ti mọ̀ sọ yìí báyà tábà tó yẹn bíi mẹ́wàá báyà á ti bẹ̀rẹ̀ kún mọ́sáàsì náà. ok sọ wá sẹ̀tún nídìí kéèyàn gbé spíkà sí àyà kó tó máa tó sọ gbòǹbì kan. àwọn lòmíì mo ní iye ọ̀bọ̀ ṣíṣe ariwo torí pé ìjọ tí a bá rí spíkà ayé ò ní kún jọ náà òjì ìjọ spíkà bá wà ayé ogun kan rẹpẹtẹ ilé ìjọba ṣíṣe ariwo. a sọ fún ara náà ìjàpá yà lọ́wọ́ kí a ṣàdúrà àti pé o ṣe ní kiri kò tó ní báyìí kìgbà ló wà fún ẹ. káwá sálámù lórí yìí ká ṣe àdúrà sí bídíà ká ṣàdúrà torí àwọn ní asukari mo ní asukari náà mi ní àdúrà náà lọ wọn lọ yàtọ̀ síra wọn ní táwọn ibi ní ká ṣe ní àwọn sì torí nígbà tẹ́ ṣàlàyé lọ pé àdúrà kan tá a bá lè ṣe níbi ọ̀rọ̀ pé ká wá parí nǹkan pé a lè ṣe sí ká ṣàdúrà lẹ́yìn ọ̀rọ̀ sí bídíà ni. Hmm? ètò wọ́pọ̀ ni ká ṣe nínú ètò dáa jù nìyẹn. ọ̀tá wá sí lẹ́yìn rẹ̀ ṣe ṣé bídíà. ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀. ọ̀pọ̀ lórí rẹ̀. sàmà ikọ̀ àǹtí làbàkàtì ọ̀rọ̀ lórí adoption mo fẹ́ béèrè. lórí adoption. adoption of a child. bẹ́ẹ̀ni sir. now. Um, normally nǹkan tá a gbọ́ ni pé a gbọ́dọ̀ fún ọmọ tá a bá adopt ní orúkọ wa. bẹ́ẹ̀ni. orúkọ bàbá tiẹ̀ ló gbọ́dọ̀ jẹ́. bẹ́ẹ̀ni. but in the case of ọmọ tí wọ́n arí eré lójú títì. now àwọn ọmọ tó máa ń gbé sẹ́nu ọ̀nà yẹn. bẹ́ẹ̀ni. tí wọn bá gbé tí wọn wá tọ̀ orúkọ wo ló máa jẹ́. Abdullah. ní sọ́ọ̀nì mi mo máa jẹ́. bẹ́ẹ̀ni ok second one sir nínú oṣù shaban gbàwo lèyàn gbúdọ̀ gba àwẹ̀ As in ní táàmù lèyàn gbúdọ̀ stop àwẹ̀ in preparation for ramadan. ìgbà tó bá ti rọ̀ lọ́rùn tí ò ní múnira wa. ok kò kí n ṣe pé kéèyàn stop ní fifteenth. tààrà stop tààrà stop on fifteen better. ok sir. àṣọ bọ̀ sí ìṣe mọ̀ pé ìtìlẹ́yìn tó wà nù rẹ̀ àti khamis ẹni tó bá ń gbàgbọ́ a máa ẹni tó bá dẹ̀ ń gba kan tó ń dá kan sí tó jẹ́ pé àwọn anábì Dawud ló ń ti ń gbà bọ̀ tẹ́lẹ̀ ó lè mọ gbangba nǹkan ẹ̀ lọ bọ̀dẹ̀ tó ti rí i pé tó ń bá ní kó wọn tẹ̀síwájú pẹ̀lú fasting gbà yẹn ó lè wí kí òun fún Ramadan kó kóra ró. jazakumullahu khairan. náà jazakumullahu khairan. asalaamualeykum sọ̀rọ̀. ọlọ́run sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn akọ mẹ́wàá kọjá. rárá rárá jẹ́ wọ́n sọ̀rọ̀. náà. asalaamualeykum sọ̀rọ̀. wa aleykum salaam tí yìí ń bá wọ mọ́ọ̀sì tí wọ́n ti ń kírun lọ tí túra kan tó wá ápù pé ẹ̀yin ògbọ́n nǹkan táwọn ọkùnrin sọ mọ́ nísàlẹ̀ bóyá spíkà yẹn stop so ẹni tó ṣẹ̀wọ́rọ̀ yẹn ṣé ó láti dúró kán parí ìrùn yẹn àbí kó ń bẹ̀rẹ̀ sí ẹ̀kọ́ máa kìlọ̀ dáhùn tó ń tí ń kíjọ mọ̀ lọ́tẹ́lẹ̀ kí ni kán ṣe. kò gbọ́ pàpà. sá. kò gbọ́ pàpà. bẹ́ẹ̀ ni wọ́n ti eh, spíkà yẹn stop ibi tí ó bá dé yẹn tó gbọdé kó kìtì ẹ̀ kó fi parí yòókù. ẹni tó ṣe ìwé ló wá ń kọsọ ẹni tó ṣe jẹun. ẹni tó ṣe ìfẹ́ bẹ̀rẹ̀ kò tí ẹ gbọ́ nǹkan kan aslan kò gbọ́ nǹkan kan kó kírun rẹ̀. so kò ní kéèyàn dúró kan fi parí rẹ̀. arara ah, but kò gbọ́ nǹkan kan so kò sí kúmù kankan pẹ̀lú rẹ̀ lóbi jẹ́ pé the best thing ni wípé ká wà nísàlẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń kírun nísàlẹ̀ pàápàá jùlọ tí ìbáyé káwọn náà máa fọ́lù o tẹ́lá ló fi mọ́ṣáláṣí ọ̀rọ̀ tí kùn ká má lọ sókè ọ̀rọ̀ tí kùn. irú bíbá yìí ìlú ìdìrí kan òkè láwùjọ ti wo obìnrin tí máa ń kírun ṣé ibi kan ló ti ṣẹlẹ̀. àwọn kan ń kírun sálẹ̀ àwọn kan ń kírun sálẹ̀ torí mo rántí pé mo wá kírun gbére ní ọ̀sán tó jẹ́ pé mọ́ṣáláṣí òkun àwọn táwọn ní mọ́ṣáláṣí akéré mo láwọn obìnrin kan tí wọ́n dúró lẹ́yìn tí wọ́n kírun ní ẹ̀yìn bẹ́ẹ̀ mo rọ̀ pé mo rí rí lọ́nà tiẹ̀ ti pẹ́ mo rí rí bí ó ṣẹlẹ̀ ń bí. asalaamu aleykum sir. ọ mo náà rẹ jẹrìí wa wa aleykum salaam tó la. ẹ̀gbọ́n sà mo béèrè question kan ó ti pẹ́ gan sà. ẹ wá tí ẹni ẹ máa lọ ẹ máa wá àyè tẹ máa sọ fáwọn bọ́ọ̀sì mo béèrè pé nípa mo ní mọ́sà wa ulus àti àwọn abusa wọ́n ní pé ó yẹ kí bóyá bí conference bọ́ wà fún wa. bẹ́ẹ̀ ni ó sọ bẹ́ẹ̀. ẹ ẹ sọ ó ti ó dàgbé láti last year sir. bẹ́ẹ̀ ni àwọn elétò ní kẹ́ ẹ bá wú lórí rẹ̀ wípé àwọn ilé ń dàrú tó dẹ̀ ń fà ni wípé ọkọ lè gbọ́yé kó kù kágbọ́yé yẹn mọ́ dọ́dọ́ yàwó ìyàwó dẹ̀ ń gbọ́yé lọ́nà míì tó pọ̀ ọkọ ọkọ ògbórí dúró yóò fẹ́ necessary ká mú ojú ajé kò ní sọ ká yanjú rẹ̀ dáadáa amúgbà bẹ́ẹ̀ but nǹkan mi tó á ṣẹlẹ̀ ní pé eh, most of some of those things wọ́n ń fẹ́ ta sí ọ̀rọ̀ àjọṣepọ̀ lákọláya so kò ṣeé dá sọ bó tiẹ̀ ṣe bó bá tiẹ̀ ṣe pé ó ṣeé sọ láàrin àwọn ọkùnrin kò ṣeé sọ láàrin àwọn obìnrin kọkùnrin kan jókòó láàrin wọn kó máa sọ irú ọ̀rọ̀ báyìí àfikọ́ àwọn kan wọn náà wà ń bẹ̀ títí last week or last two weeks uh, mo rò pé wọ́n rèézẹ̀ pẹ̀lú àbọ̀ Aisha àti ẹ̀wọ̀n àbọ̀ Khadija àti gbogbo àwọn elétò ẹ bá mi harass wọn dáadáa ní tí wọ́n bá fẹnu kò sí lórí rẹ̀ Abdul Mahmoud ẹrú làwọn àwọn òṣìṣẹ́. ọlọ́run ṣe ní ọ̀sà. àwọn ìṣà. àṣà náà ló ń sà mo tún wá fẹ́ bẹ̀rẹ̀ sà nípa tọ̀ sà ọlọ́run ìyàwó ìyá sà mo fẹ́ bèrè pé bẹ́ẹ̀ ọkọ tó jẹ́ pé ìyàwó tó jẹ́ pé wọ́n ti pe tọ́lák ìyàwó yẹn ti anọ́ọ̀sì fáwọn èèyàn pé alábìlẹ̀ ẹni yìí ti tú mí lẹ̀ o. Ah, rárá mistake tó wà ńbẹ̀ nìyẹn tí ọkọ bá sọ wípé òun tọ́lákì ìyàwó òun kò wá túmọ̀ sí pé automatically obìnrin yẹn á dẹ̀ kẹ́rù kò ní rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tàbí kọ́kọ́ sọ pé jáde lé mi lẹ́sẹ̀kẹsẹ̀ lá. no kò ṣe bẹ́ẹ̀ sàn. ok. ọbẹ̀ ẹ̀kùnrin ti sọ pé tú nílẹ̀ bóyá lọ́wọ́ àkọ́kọ́. ok. wọ́n ti ṣe yẹn yẹn ti lọ ọkọ ti yóò túlẹ̀ látara àbínú tó ń ṣe ọkọ náà. tó bá lóun túlẹ̀ tọkọ ìyàwó bá ní tú mi lẹ̀ tí ọkọ ní mo tú ẹ lẹ̀ ìyẹn ṣe tọ́lák kólóhùn nìyẹn kólóhùn nìyẹn in that respect so ọ̀sán náà ló that is dissolution mo ń bọ̀ aleykum salaam tula dissolution nìyẹn ìyẹn ò ní accommodation ilé wọn ló ti máa ṣe ìdà tó bá jẹ́ wípé kò ní kò sí àjọṣepọ̀ kankan láàrin wọn nígbà tí pronouncement yẹn ṣẹlẹ̀ tó jẹ́ pé a nírètí sí pé bóyá nǹkan lè dúró sí lára bí oyún. Mm -hmm ọmọbìnrin yẹn ò ní ṣe ìdá kankan tó bá rẹni tó fẹ́fẹ́ kọ́ lọ lọ́kọ mí lẹ́sẹ̀kẹsẹ̀. àsọ̀rọ̀ yóò sàn. wàá kó àti. nǹkan tí ó wà bẹ́ẹ̀ ẹ̀yẹ ni question ti fẹ́ lòye ẹni ẹ ọlọ́kọ̀ọ́ra àgbẹ̀ ó wà nínú omi ló fi sọ bẹ́ẹ̀ bọ̀ nígbà tó tún wá bímọ tán ọkọ wá ní pé òun ti ó dà yín pé ó ti pẹ́ mẹ́ta sà ọkọ ti wá sọ pé òun túlẹ̀. ẹ ẹ kí ló pẹ́ mẹ́ta kí ló pẹ́ mẹ́ta ni àbí tọ̀la that is tí mo fẹ́ ká sọ gan nìyẹn ìyàwó ní tú nínú oyún. Eh, àbí. bẹ́ẹ̀ ni sà ọkọ wa ní pé ọkọ wa bẹ́ẹ̀ pé bóyá wà ò tí lè fi rẹ̀ ṣẹ́ẹ̀tì tó bá bímọ. ok. nígbà tó bímọ tó ó dà yín pé tipẹ́ mẹ́ta hmm. ìwọ ló ń ka bẹ́ẹ̀ kò àwọn bẹ́ẹ̀ nígbà tí ó wà nínú fọkọ pé tú mi bẹ́ẹ̀ ni oyún máa ń ṣe obìnrin wọ́nranwọ̀nran no Ah, ló fi yá pé eh, nínú tí wọ́n ka oyún náà ní ìlà àrùn ni ah, kòtùkù yìí tó rọrùn fún obìnrin kọ́lọ́wọ́n bá bá báwọn ìyá wa gbé e náà ó ní túmílẹ̀ ọkọ wò wípé bóyá kínní ẹ̀ ló ń jẹun lórí ẹ̀ wọ́n á fi tiẹ̀ bímọ inú ẹ̀ náà ó wá bímọ tán kí ló wá ṣẹlẹ̀ after the bímọ tó sà. ọwọ́ tún ní tú mi lẹ̀. ó tún sọ pé tú mi lẹ̀. nà ṣé oríta àkọ́kọ́ tó sọ yẹn láàmà hàlùláhù mi lẹ̀ ìyọ̀rọ̀ kò tẹ̀ rí bi dúró sí because kò sọ pé òun tú lẹ̀. asáwọn ìlú sà ẹ jọ sà àárín yẹn tí òye mi bẹ̀ mo kò fẹ́ kẹ́ explain tọ́láàkì yẹn gangan àti. kólóòlù àti tọ́láàkì wọn yàtọ̀ síra wọn tọ́láàkì any act mo fẹ́ fẹ́ ọ ẹni tó jẹ́ áwòlíyà wòlíì obìnrin ó ní mo fi fún ẹ àwọn ẹlẹ́rìí dẹ̀ wà ń bẹ̀ any act yìí kókó mẹ́ta ló wà ló sopọ̀ mọ́ tí ọkùnrin bá sọ pé mo kọ̀ ẹ́ okùn kan ti já but kò mẹ́lì wípé ńgbà tó sọ pé ó ń kọ̀ ẹ́ obìnrin yẹn á jáde nílé rárá àìwà ń lé ọkọ yẹn. á ṣe nǹkan oṣù ẹ̀mẹ́ta within period tá a fi ṣe nǹkan oṣù ẹ̀mẹ́ta yẹn ọkọ ya ni exclusive right láti dá padà bó bá fọwọ́ kọ lọ́rùn nìkan tàbó kìsẹ̀ tàbó fàmára ó ti dá padà ìbá àṣejọ́ kejì tó sọ ipò nǹkan yẹn ló ṣe yẹn okùn kan ti já bọ̀tìyàwó ẹ̀ṣin ṣó ti yé báyìí. ṣùgbọ́n ó ní mo kọ̀ ẹ́ kò túmọ̀ sí pé òun ní jẹjẹ ń pọ̀ kò túmọ̀ sí pé ọmọbìnrin yẹn jáde nínú ilé yẹn wọ́n jọ wà nínú ilé náà ni yọ́ọ́ máa ṣe wáàsí fún un tó fà á tóun fi sọ yìí tóun sọ torí àtúnṣe là ń fẹ́ kí lọ́ọ́ bá dẹ́dà sọ ó ní wọ́sùlùhù khair àtúnṣe ló dájú wọ́n wá ń ṣe báyìí ọkọ ò pé padà títí tó fi ṣe nǹkan oṣù ẹlẹ́ẹ̀kẹta kì í ṣọkọ nìkan ló lè dá padà mọ́ o ará àtàgán lè jáde síta wípé èmi náà ní interest tí wọ́n bá mọ̀ yìí pé ó ti parí ìdá rẹ̀ okùn kan ti já wọ́n tún wá padà wá wọ́n bá eré àníyàn lọ ìjà tún ṣẹlẹ̀ ọba òtún mùsùlùmí ó tún ní mo kọ̀ ẹ́ pósẹ̀sì ìtàkọ́kọ́ yìí náà ló máa ṣẹlẹ̀ okùn méjì ti já ó okùn kan ṣoṣo tó bá tún lè pronounce mo kọ̀ ẹ́ yẹn obìnrin yẹn ò ní sunlé yẹn a lọ ṣe ìdà níta ni ìyẹn tọ́láàkì nìyẹn but kólóhùn lè wà kólóhùn ní dissolution kì í ṣe ọ̀dọ̀ ọkọ ló ti wá ọ̀dọ̀ obìnrin ni obìnrin wò wípé òun ò lè kọ̀ntínú pẹ̀lú ọkọ òun tó ń bá ní kó òun kọ̀ntínú òun á ṣe náà ó wá ní tú mi lẹ̀ tó bá lóun ò túlẹ̀ obìnrin ò lẹ́tọ̀ àti túra rẹ̀ lẹ̀ lẹ́yìn ló tó lè ṣe ni pé ó lè lọ sí ṣẹ̀ra council or ṣẹ̀ra court wọ́n investigate àwọn méjèèjì tí wọ́n bá rí i pé títúlẹ̀ ẹ ló bẹ́tà tó dẹ̀ jẹ́ pé most cases kì í ṣàn ló máa ń bẹ́tà ló fi ṣe pé ṣe rárá council wọ́n ẹ̀ sábà wá fún ọ ní chance pé kí wọ́n tún lọ ṣàtúnṣe tí ó bá jẹ́ pé within that period ọkọ̀ ò súnmọ́ tó bá ti ní ọ̀dà mo túlẹ̀ kò ní ṣe ìdà kankan anybody tó bá rí lẹ́yìn tọkọ rẹ sọ pé mo ti tú ẹ lẹ́yìn ó lè fẹ́ so khulun àti tọ́lák wọ́n yàtọ̀ síra wọn ìdá khulun oṣù kan ni ilé ìyàwó ló dẹ̀ ti máa ṣe kìí ṣe ilé ọkọ rẹ̀ pé àwọn ìyàtọ̀ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó wà ń bẹ̀ ni. asọ́wọ́n ìlú sàn. wàhálà kan sọ̀rọ̀ àtọ́lá. ó gbà ń pé mo ti understand ẹ̀ ní èdè tuntun bọ̀rọ̀ kúlù yẹn sà bóyá obìnrin ń béèrè pé tú mi lẹ̀ tú mi lẹ̀ tọkọ yìí dẹ̀ ń wò pé tóun bá túlẹ̀ fìtínà wà nù ẹ̀. kọkọ yẹn má wà ó wò pé tóun bá túlẹ̀ fìtínà wà nù ẹ̀ látara àwọn ọmọ tó bí. kọkọ wa sọ pé òun ò ní túlẹ̀ kí bọ́ọ̀bì yẹn bóyá kó lọ máa wá ọ̀nà ọ̀nà ọkọ̀ bóyá fẹ́ gbalé àbí nǹkan sá. ó wá gbalé. ó fẹ́ nǹkan sá ká àfihàn kó fẹ́ gbalé sá. kí ni ìtumọ̀ yẹn. ní òun pé ìyàwó fẹ́ lọ gbalé. kò tí ì yé mi sẹ́ẹ̀ fẹ́ lọ gbalé ó fẹ́ dáwọ́ lọ gbalé ìyàwó yẹn fẹ́ lọ dá gbalé sà. náà ó jẹ́ kí n béèrè kó lè fi àyè mi dáadáa ó ní kọ́kọ́ tún un lẹ̀. ọkọ rẹ̀ wá túlẹ̀. ọkọ lòun ò túlẹ̀. àwọn fámìlì yóò lọ sọpọ́ọ̀tì ọkọ pé kò sí nǹkan tó ń jẹ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ìyàwó wa lọ gbalé síta. bẹ́ẹ̀ni sà. àdà ah, ah, haram kẹta yóò fẹ́ lọ jẹjẹ àjẹwò ni. nǹkan tí mo wá fẹ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn sà. èmi fẹ́ bẹ̀rẹ̀ kankan sófẹ́ lọ́mọ yẹn jẹ́ àjẹwò ni kò kò yé mi sàn. the question tí mo fi ń béèrè question yẹn nìyí ṣé o rí ibi tí ilé ọkọ ẹ̀ tó wà yẹn ilé ẹ̀ nìyẹn gẹ́gẹ́ bí Quran ṣe sọ látọkùnjù hùnà mímbìrì ti hìnà wọlé yàkùrùjìnà ẹ má lé wọn jáde nulẹ̀ wọn o ta ló gbalẹ̀ náà ọkọ ló parí àbí bọ̀ torí pàtàkì bí Islam ṣe gbé obìnrin sí ó ní ilé wọn ni ó ní ẹ má lé wọn jáde inú ilé wọn o ipe ọkà délé ojijì nísìn àwọn ìfẹ́ máa tọ́jú ẹ̀kọ́ jáde ńlẹ̀ mi. ọ̀rọ̀ ni èṣù èèyàn ló ń ṣe bẹ́ẹ̀ ẹni tó bá ń ṣerú rẹ̀ ọlọ́run ọbọ̀ yẹ̀yẹ́ rẹ̀ tó ó fẹ́ ṣipò ó fẹ́ ṣìlò ọlọ́run ọbọ̀ rẹ̀ sọ fún yín kò tó bẹ́ẹ̀ obìnrin náà bó ṣe wá jẹ́ báyìí kò ní láì dára pé èmi náà ṣe mọ́ mọ́tí lọ mọ́tí lọ kò ti gbalé. kò síbi tí wọ́n ti ń ṣe yẹn àfi tó bá yẹ pé ó lòun ti bọ́ okùn ìsìláàmù kúrò lọ́rùn òun o tùmọ̀ tó yẹ pé ìsìláàmù náà ló ṣì ń ṣe o níta àfi ṣe o Allah sọ báyìí subhanahu wa ta'ala òjíṣẹ́ lọ́sàá àṣálàm ṣàlàyé rẹ̀ báyìí àwọn aṣíwájú wa àwọn sàbí òjíṣẹ́ náà sàṣàlà wọ́n dẹ̀ gbọ́ yé báyìí eléyìí pàtàkì gan so lópin ìgbà tó wà nílé ọkọ tọkọ ò sọ pé òun túlẹ̀ ọkọ ò dẹ̀ kọ́ ó wá lọ gbalé síta ó ṣe mistake ó ṣe aburú kó túbá kó wá foríjì lọ́dọ̀ ọba adẹ́dà ah, innahu ghafurur rahim kó wá foríjì lọ́dọ̀ ọba adẹ́dà tí ó bá ń bẹ láàrin wọn tó ń dáhùn àlàlẹ̀ kẹ́pẹ́ àwọn àwọn àwọn àwọn tí wọ́n mòye nínú fámìlì méjèèjì kí wọ́n jókòó kí wọ́n bá wọn yanjú ẹ̀. àtàwọn èèyàn àwọn fámìlì tí wàá bọ̀ kò ń ṣe àwọn alágbọ̀yé ni wọn àwọn èèyàn rò pé kó má tí ì lọ síta pé bóyá àwọn táwọn sì lè sáré yanjú ní. tí àwọn fámìlì bá wá tí wọn ṣe alágbọ̀yé wọ́n ó pe àwọn alágbọ̀ àwọn tí àwọn méjèèjì bá trust pé alágbọ̀ yìí làwọn eléyìí kí wọ́n pè wọ́n kí wọ́n dá sí i àwọn fámìlì náà wà lè wà ń bẹ̀ àwọn yẹn á ṣàlàyé fún àwọn fámìlì yìí pé tọ̀ àwọn méjèèjì ẹ̀yin lè bí wọn ṣùgbọ́n tí wọ́n fi ń tògbésí ayé ó yàtọ̀ sí tẹ́yìn fi ń tògbésí ayé òfin ọlọ́wọ̀n ọba ni wọ́n fi ń tògbésí ayé Allah subhanahu wa ta'ala kó ṣe fún wọn òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam àlàyé ni àlàyé ni àlàyé ni lórí rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti fòpin ọlọ́run ọba hàn àtọkọ àtìyàwó ẹni tó bá wá gbé mú ọba adẹ́dàámọ̀ bí ó ṣe ti mú rẹ̀ bọ́sà. sàmà lè ẹ jọ sà sheik èmi àtijọ́ ríra lórí discussion kan tẹ́lẹ̀ sà so mo wá wò pé bóyá máa ní opportunity àti rí yín lé nìyí sà aláwọ̀ ṣe nira wọn. àmín. wa alaikum salaam. jazakumullahu khairan. ọlọ́wọ́ sọ ilé sàn ìsà. tó ẹ pẹ́ fún wa ní àtàrí dáadáa àjíǹdarọ́ máa jẹ fún ìsà. a ti ń kọjá àrékùtà dáfọ́. ṣé pọ́sibù kóbìnrin tó wà ní ọkọ́ náà gbalé níta tó jẹ́ obìnrin tó ń lágbọ̀ọ́yé. ó ti ya wèrè sá because ìkùsọ onímìnì ni ọ̀rọ̀ àgbẹ̀yẹkọ ilé kó sọ̀rọ̀ ẹ̀ ọlọ́run kọ́lọ́n bá ṣàánú ẹ̀ ẹni tó bá ṣẹlẹ̀ sí kọ́lọ́run ṣàánú ẹ̀ casualty burúkú ni now jazakumullahu khairan ogun tó ń wí fún wa ń bí àṣeyẹ ẹni ń tù àwọn wá ń dojúmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn náà kì í náà ọkọ tó bá fi ìyàwó rẹ̀ lẹ̀ lẹ́yìn ìgbà tó kọ̀ tán tí ọmọbìnrin yẹn parí ìdà tí ò gbé padà tọ́ ọmọbìnrin yẹn ní right láti sọ pé òun ẹlòmíì tó ti jáde òun ti gbà fún un so lórí yẹn pé píríọ̀dù tí ọmọbìnrin yẹn ń ṣe ń ṣe ìdà yẹn gbogbo akọ tí ọkùnrin bá fẹ́ ṣe ibi tó mọ nìyẹn o tó bá ti títí kó ti parí ìdá rẹ̀ tó bá ní à ẹ pè mí padà mi ìdẹ̀ fẹ́ ṣe lọ́kàn ọba mo ti jẹ́ o fún ẹlòmíín so ó ti parí síbẹ̀ yẹn nìyẹn. ìgbà kọ́mọlá ọ̀fẹ́ rẹ̀.